Hey, ló dé worry ara you don't have to worry yourself She be wo ló single handedly jọ ring lọ́wọ́ ẹ tó sọ fún ìyàwó and what's your business what's your business lalukan <coughs> why are you here i mean why did you come back from london are you here to threaten me or to take my wife. your wife. yes my wife. but you said you don't want her anymore. so what's your business. Uh, what's funny? Kí ló ń pa ẹlẹ́rìn? Will you marry me? ṣáàtì lówó. wáyà wáyà kì í ṣáàtì lówó. mọ́nì ọ̀dà kì í ṣáàtì lówó. ó lè jẹ́ kó máa má rí kì í ṣáàtì lówó. anyhow anyhow kì í ṣáàtì lówó. lè ló bọ ọmọ jẹ́ kì í ṣáàtì anywhere any corner kì í ṣáàtì lówó. àjẹyàn yan owó lọ. ọmọ pọ́ùn tó dùn tán. àjẹtò ní mádìyàn tọ́lá kòkòrò jowójowó kàríkà chop. ọmọ pọ́ùn tó dùn tán. orin ẹ̀ ní gbogbo ìgbà lójoojúmọ́. kì í ṣáà ti lówó. níbikíbi nígbàkúgbà. kì í ṣáà ti lówó. she wanna eat a cake and have it ṣé yóò ṣeé ṣe. ah wáyà wá. kúndùn bá nǹkan jẹ́ ó jẹun ọmọ nílé oyún lọ́jọ́ ayọ̀ kò rántí ebi lọ́jọ́ òjò kò rántí ọ̀dá ó ṣàn sáré owó ní kúrúkẹrẹ. kì í ṣàtì lọ́wọ́. Bukola Gold ó lè jẹ́ kó máa máa rí. kì í ṣàtì lọ́wọ́. kí ló tiẹ̀ tó ń fiwọ́ pa fiwọ́ pẹ̀ pọ̀ kí ló tiẹ̀ rẹ̀. one thousand ló wà lọ́wọ́ mi bá mi fún un yá ẹ̀ mí fún o màá yá ẹ ni o. Hmm. wàá tan gbogbo ẹ̀ pọ̀ fún mi rárá dìje tán. àfẹ atm wà lọ́wọ́ mi. ok. ṣe nǹkan máa nà yọ mẹ́ jẹ̀gbẹ́wọ̀ ṣe náà ló tí mọ̀ báyìí ló ń jẹ̀gbẹ́wọ̀ ló ń jẹ̀gbẹ́wọ̀ látàárọ̀ náà. kí nǹkan náà gbọ̀ngàn tá a wá ṣe ní bíbá yìí náà. a gbàdúrà rẹ. Ah, gbàdúrà kì bá tiẹ̀ wá kọ̀ fún là fún mi ṣé mo kọ̀ fún là fún jù mí ni rúdúrà burúkú dúrà fowó ràn ra wá gbà ní jù lọ́mọ tó. bọ́lọ́mọ ìwé kì í ṣe pé wọ́n á gbàdúrà lóòótẹ́ ọmọ yẹn ló tún bí mí léèrè àmọ̀ràn bí ọ̀yọ́. mo rárá èèyàn burúkú yẹn ò náà tó máa bá mi sọ̀rọ̀ náà kó tó di pa àgùn orí ìzù kẹ̀kẹ́ ó sọ fún mi náà ni o pé o fẹ́ fẹ́ mi ni o ẹ ṣé báyìí ọ̀rọ̀ ṣe ń fẹ́ra. ẹ ṣé wọn á bẹ ìjà ń bì mo fẹ́ fẹ́ náà ni. bí a ṣe gbé fún ìyàwó. ọ ṣé fífẹ́ ni gọ́ọ̀tì wá ayé ẹ ti bàjẹ́. tí ẹgbọ́n ti ń bọ̀ ìbọ̀dá náà. ọ pé sórí onígbéyàwó yẹn kì í sáré wá bẹ́ẹ̀ yẹn ó ní nǹkan kan tí mo máa kọ́kọ́ ṣe ó ti yẹ ó ní fífẹ́ yìí la máa kọ́ gbé síwájú tí máa fẹ́ tán tí mo yóò ti yẹ tí mo ṣí pọ́ọ̀sì ẹ báyìí tí mo dẹnu pọ́ọ̀sì ẹ lẹ̀ tí mo wọlé ṣọ́n pa wọlé léyìí tí mo ṣí ìṣìkúṣì tí mo wọ̀ báyìí tí mo jáde tí mo wọ̀ tí mo jáde àwa fífẹ́ la kọ́kọ́ yanjú yẹn àwa lọ síbi ìgbéyàwó ó ti yí ẹ. yàkàmẹ́tọ́ yòóyin yàkàmẹ́tọ́ yòóyin kọ́nà tó ń tọ́ fún mi jì ni pé tó bá ti ṣe fún lùlù tó bá ti wọlé síbi ó ṣe fún tẹ́sí máikrófóònù yẹn wá ti ṣe fún tẹ́sí máikrófóònù tó bá ti pé máikrófóònù náà ó ti wọlé gírí gan àwa ṣe fún ìgbéyàwó. báyà ní jó. màá bẹ́ẹ̀ jọ. jẹ́ ká lọ jábọ́ síbi tàfẹ́ jábọ́ síbi ah, ní jó. ní jó tiwọn gan ti bàjẹ́ lẹ́yìn má fi wọ́n pé ọmọ tógo lè mí. gbé bàjú sílẹ̀ jọ òní tó lè ń ti báàgì wọ́n yà káàkiri. ọkọ̀ gbéyàn wọlé náà ò ra mi ò ra pẹpẹ súpù ra kọ́kọ́. má bìnrin ó ṣe máa mú mi gbogbo nǹkan tó bá fẹ́ ṣe máa ṣe fún ẹ. kí ẹ jẹ kí ẹ jẹ ọba ti tóbi iṣẹ́ àṣeyẹ wá ṣe tó yẹ. kí ló tẹ gangan kí gbogbo orí burúkú tó ń kó jáde fún pọ̀ ẹ báyìí. ìdáàbòbò gidi ni kò sí pé ẹnìkankan mi ṣe wà mi lè fún ẹ lárùn kankan ìwọ fún ẹ náà ò lè fún mi lárùn kankan. wọn náà ní gbogbo eré náà. gbogbo yẹn ò kàn án tí n bá tún lù ú ṣe wà ó tún wà nù bàjẹ́. ló ní mo já sí báyìí ooo ṣé kò tí tòró báyìí. yóò wọ ẹrẹ wa gbádùn mi tó àgbádùn mi tó gidi ni ò kí ló jẹ kò sí ọ̀rọ̀ méjì tó fẹ́ ṣọmọ yóò ti ní ìsìnkẹsẹ̀ ò ti ń bọ̀ gbogbo kiri ló kíákíá ni. tàwa ah, ni débi iṣẹ́ láti ṣe lábá ń ṣe wọn tó bá débi iṣẹ́ tí ò ṣe ọ̀tá ọ̀tá ọ̀tá iṣẹ́ gidi ni ó ti yẹ ẹ̀rọ yọ yọ tú gbogbo ètò táwọn ẹ̀ wọn. pẹ̀lẹ́ kí tú nìyẹn. èrè pẹ̀lẹ́ gbogbo yẹn lẹ̀. Ah. ẹ jìgùjìgùjìgùjìgù. kí ló bọ̀dá hmm? kí ló ní kí ó tiẹ̀ gangan kí gbogbo ìbùkù tó kó ti gbòòrò ta yìí. kò sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ àgbo ni. gbo. ẹ wo ọ̀pá yìí rè afatọ̀rẹ́ alẹ́ ẹ̀rọ àárín àbúrò níyàn náà tó fẹ́rẹ̀ gbé gbogbo ẹ̀ fún ẹ. èmi ni máa lò ó máa ti gbé ìlú ra ìṣẹ́jú kan péré gbogbo ẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ ni. mi náà fẹ́ràn fẹ́ràn gbogbo eré fún mẹ́rọ náà ni mí náà kí ni mo ṣe fún ẹ ṣé mo ṣẹ́ ẹ ni àbí ìran mi kan tẹ̀ wá fún ẹyí tí kò pé ni. kò yẹ bó ti ń ṣe wo ọ̀pá yìí lélẹ̀ àfàtọ̀ lélẹ̀ alẹ́ lélẹ̀ ilé ọ̀pá wájú lélẹ̀ yíyẹ èyí gbà gbọ́ ọjọ́ sọ ẹjọ́ ọ̀pá wájú yẹn ọ̀nà ọmọ náà yìí nìyẹn o ọ̀nà ọmọ tíye tíye tó bá nà ọmọ tó ọmọ máa sáré á máa pariwo gidi ni o ó máa gbádùn ẹjọ́ tí bá nà ẹ̀ tán nínà kùnà gidi ni o ní ẹ máa dùn gidi ni àárò ni. kí ni mo ṣe fún ètò ìfẹ́ nà mí ẹ́ ní burúkú tiẹ̀ ọ̀gbọ́n yìí ẹ́ tó bá yẹ bẹ́ẹ̀ náà ni gbogbo yẹn náà ti nà mí nà mí nà mí àwọn tó ti nà mí tíwájú tó ti nà mí pa jọ kí ni nǹkan tó fẹ́ kún fúnra kékeré yìí náà tó máa wá nà débi pé wàá tọ́pọ̀ fẹ́ nà pa kí ni mo ṣe fún ẹ kà ní ẹ o. kàṣù àkànṣeré nínà bẹ́ẹ̀ yẹn máa nà tí nà máa dùn nìyó tí máa nà tí máa yé yé yé. kúnyẹ́ o. ìyẹn ìṣègùn kúkúrú kan ọ̀dùn níbi dì níjùrù má ti níjùrù má níjùrù tẹ. ìwọ kan túra túra ká dọ̀ ọmọ bá ti débi iṣẹ́ rẹ̀ ṣíṣe la máa ń ṣe ẹ̀tọ́ bá débi iṣẹ́. àwọn ọ̀pọ̀lẹ́. èlé sí ẹ̀rọ ìwé ni bàdá náà bàdá náà ìwé burúkú ni ẹ o wọ́n ní kọ́ lórí gbogbo kínní. àkókò elaso nu asɔ pom ɛ nɛnɛ ye nyi lamɛ kemu do ɛ elaso nu asɔ pomu ɛ fɔnta burúkú tó ní. kowɛga kowɛga dɛ o bɔdɔ nɔ tètè gbá kò fọ fún gbogbo tsaayɛ torí màá wà ẹ láti tsaayɛ dókè ni pẹ̀lẹ́ o. máa jọ kí n fẹsẹ̀ nǹkan náà náà mi ò sọ fọ ọ̀dọ̀ rẹ rí ìkànnì tí ń ṣẹlẹ̀ jọ jẹ́ kí n. o kó sí kò ń bí sórí mo mọ̀ ní kankan ò sí ibi tó lóúnjẹ bá ti ń jẹun kó jẹ́ kó lóúnjẹ ó jẹun ni. kí ṣe máa ń sẹ́yìn tó jẹ́ pé gbogbo àwọn òwe wèrè tí wọ́n máa fi ṣe àtẹnujẹ tí wọ́n máa fi lé oúnjẹ olóúnjẹ mú gbogbo ẹ̀ ló kún lẹ́nu rẹ̀ kò kó sí kúrò ní àyìn. sọfọ kájọ jẹun pọ̀ kájọ múràn kan yẹn rè dídí sọfọ kájọ ń láì bó ṣe máa ń ṣe ẹ ẹ ṣe ẹran dídẹ rè. Hmm ojú ẹ burú ni torí nígbà gbogbo ọwọ́ rẹ bá fi dá padì ó yè jèrè. ọtí ẹ̀dá bá ń gbógun ah. tẹ̀sán náà lọ́dà ẹ dákun. ta ni ọ̀gá fún ní sẹ́ẹ̀kì wa nù yín. àárín ẹ̀yin méjèèjì ni ah, ah. torí pé mo fi ń lẹ̀ nígbà tí wọ́n èkó èmi iṣẹ́ wálé ni. alábí kíde kó máa sọ̀rọ̀ ẹ̀ ìmọ̀ sọ̀fọ̀ kan ti ń pè é sì kọ́ sí wa ràn fún iṣẹ́ kì á ti sọ̀fọ̀ orúkọ rẹ̀ ràn fi kọ́ ó dẹ̀ fi sọ̀fọ̀ ọwọ́ ọwọ́ ọwọ́ àwọn méjèèjì kan ti béèrè kọ́ sí wa rè gba ṣe kìjàre. kọ́ sí wa ń wá dà. ṣé mi ṣẹ̀ṣẹ̀ ń wọlé o ṣé ìwọlé dán. <laughs> ẹ wo kọ́mọ̀dì pé sítọ́rì ọlọ́rẹ̀ gun ọ̀rọ̀ owó wọn o gán padà ni o gán padà ni kò ṣeé jókòó lé o. ipa ẹ̀kọ́ ènìfẹ́ gbìyànjú ènìfẹ́ mú poison tó ti egun eku ènìfẹ́ sọ pé sídìkù yẹyẹ níbo òun lọ́ọ̀rẹ̀ yẹn àkẹ́ntì wí àwọn ọmọfẹ́ lùkùn mẹ́kọ̀ọ́ yẹn kẹ́yìn ta padà ènìfẹ́ gbìyànjú ẹ jẹ́ kó dé. bọ́ bá ti dé ẹ dákun ẹ ké sí mi. o máa ń lé Eh, ẹnu rẹ̀ bá gùn tẹ́lẹ̀ ó ní àṣẹ rẹ̀ bá ń ṣẹ́. òkété kan ò gbọdọ̀ jẹun báyìí. jẹmọ mi irú burúkú tó wà lára yín kùnrin ẹ eh. hmm? ẹ̀yin kùnrin mi ò jí náà tẹ máa ti ṣẹjọ ṣẹjọ ẹ eh, ó ti méjì tẹ màmá ọ á máa wá ibi tẹ máa tù sí bàtà. arábùkù yìí náà bàrà bara wọ̀ ní yàrá báyìí náà n bá wà bẹ́ẹ̀ tòkòtò ẹ̀ báyìí náà kìíní rẹ̀ bá tẹ̀ báyìí ó gbé fún òsì ó tún gbé fún ọ̀tún náà ó gbé bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ gbàrà tó máa gbé fún wájú báyìí ló bá ṣe àwọn gbé pélì. ó dúró báyìí náà a. mọ̀gìrì yọ̀n. ẹ̀ẹ́ àwọn solotone. tó bá ti wọnú ra mi báyìí kàn mí ló wọnú ra mi léèbù kú bọ̀dá rẹ̀ hmm. ó gùn bí tiẹ̀ báyìí náà ni. ọ̀gá ó ṣẹgbọ́lẹ̀. yangiri náà ni wàá pè náà gborí tìrìtìrì ó wà lọ́wọ́ ẹ̀ gbàrà tó kó gbòòrò jáde báyìí kó gbò síbi kó gbò síbi kó ah. gbò síbi mo wá wò náà kékeré kan náà gọ̀ngàn náà tó tẹ̀rẹ̀ báyìí náà. ó fẹ́ pọmọ lọ́mọ. Ah, ah gbàrà tí mo tẹ̀lé wọlé náà ti máa re fún tara ju ẹ e tutù bíi ju David ni o. ọ̀tẹ̀mọ́lú. mo wá wòran pé à ah, ju David ó tutù yan giri náà ni David o gbàrà tí wàá rí yàrá tó jọ fún David mo máa kó kí n tẹ̀lé wọ yàrá àti eléré burúkú olòtí láì bàjẹ́ ní bọ̀lánà. ẹ jọ̀nà kí ló dé tí wọ́n gangan tẹ̀lé wọlé. náà mo tọ fún ẹ e náà sí pé ju ẹ e tutù náà bíi ju David ni. ọ̀tẹ̀mọ́lú. tí kò lè jẹ kọ́kọ́ tán. ó sì sorí burúkú. Ah bí ti eríjú ẹ tó jọjú yàn mi tí mo ah. mọ̀ mo wá pé jẹ́ kí n jẹ́ kí n ṣe fún wo kí n tẹ̀lé wọ yàrá. òníyàn ni mo gbà wọn bá bẹ́ẹ̀ sì gbé kọlu ẹ lórí ìwọ ló wà pé kò rí tí kankan. ìjẹ̀bú mo ah. rò náà pé ó gbìyànjú mo rò náà pé kó máa ṣètọ́jú mi rà hmm. kí mi náà máa ṣètọ́jú ẹ díẹ̀ díẹ̀ ó ti ẹ̀ràn ká máa kọ́síwà kọ́síwà oríyìn rẹ̀ yọ ẹ o oríyìn rẹ̀ máa yọ ẹ kẹ́ ẹ pọ̀ tún mo mọ̀ sọ náà ìpẹ́ náà jìnnà ọ̀nù yẹn ó má máa fi fóònù máa lé ẹ kiri nítorí sọfọ tíráká ó tún máa wà lára rẹ. eléyìí ò dáyàn mọ kọ sí wa ó mọ̀ sí èrè gan. ibi tí a sọ fún wa wọn la ṣe rọ ní tó ti ṣe lọ́hùn sí yóò sọ yìí. ọmọ mi à fẹ́mi kì í parọ́ mi kì í jalè ọmọ méje à mi kì í tẹ̀lé ayé mi náà mi kì í jalè mi kì í parọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń parọ́. ti ṣe wẹrẹ fún náà gbàrà ah. tí ma kún ọbẹ̀ tẹ fún tuuru bàrà ti máa kúrò ń bẹ báyìí mm. náà ó ti wọ̀ fún balùwẹ̀ lọ eh! ó ti fẹ́ lọ tán eh! a ó lè fẹ́ lọ tán a báyìí ó fẹ́ gba bọ́ọ̀lù. kọ́kọ́ pé kí nìkan náà ti máa ṣe báyìí tí mo mú fún pantalon ẹ̀. kí ni jẹ́ pantalon. ṣòkòtò hmm, ṣòkòtò. mi ti mú báyìí mi ṣe báyìí wo mi ti bọ́ tààrà ẹ̀ ní kíákíá ni mo ti ṣe eh? kò sí kiri kankan fún táàkà kankan níra mi o mọ́ràn pé mo gbọ́n bí n ṣe ń rọ̀ báyìí ní tébù náà ni kíni sọ̀ntàbù ẹ̀ náà. sọ̀ntàbù ẹ̀ fóònù. ẹ mi ti mú sọ̀ntàbù ẹ̀ hmm. mo ti tì báyìí ní sim tó wà nínú sọ̀ntàbù náà mo ti yọ báyìí náà mo ti kàn sí méjì mo wá wọnà pé tí n bá kàn sí méjì lásán náà ó lè lo super glue náà kó fi tẹ́ pọ̀ bàrà báyìí kó wá máa pè mí náà mo mú báyìí náà mo jù sí ìlú mi báyìí mo jẹ́ mo rún ni mo jẹ́ báyìí jọ́ báyìí jọ́ báyìí mo fomi lónìí. bó ìwà yẹn mímẹ́rọ mi ò sí fún ọ̀pọ̀ rẹ̀ ọ̀pọ̀ rẹ̀ ti yòrò. Hmm. n tó sọ ní pé nọ́mbà rẹ̀ wípé kò lè sí lórí ẹ̀ kò sí fún orí ẹ̀. <laughs> ẹ n tó ṣe ìdá kì í sọlẹ̀ rárá. kì í tọ̀lé <laughs> mo mọ̀ mo mọ̀ náà pé yìí ni o wá. o ò gbé ọ̀nà wa tẹ́tí sí ah, ah, sórí ọmọ yìí. gbé báàgì wa. báàgì rà sílẹ̀ pàpẹ́ dá mi sílẹ̀. ẹ ẹ kọ́ sí wa o tábà wá wí tẹnu ò bá ní ibo gan ibo ni ìwọ àtọmọkùnrin ibo lẹ ti pàdé gan ọ̀sán náà ni mo pàdé ẹ̀ mo pàdé ẹ̀ ní oúnjẹ mo lè sanwó oúnjẹ. àǹtí rẹ̀. má. kí lẹ fẹ́ sí. ìbá ìkọ̀kọ̀ tí náà mo bẹ́ẹ̀ tàn ó fún ẹ náà ni. wọ́n ti sanwó yín lẹ́yìn. àwọn bọ̀dá yẹn ti sanwó yín èrò náà lọ fún mi. five hundred náà lọ fún mi. o ti fún wọn ní change one ní. mi ò tí fún wọn change. màá yọ táyà mọ́ ń bọ̀ màá wá báyìí. ok hello ẹ èrò ló pọ̀ owó tó ní oní ìjẹ. ten thousand naira ẹ ó kù ṣé tó máa gbà yẹn ókè ẹ wá sílé oúnjẹ kó wá gbà màá dọ̀bẹ̀ fún tó di yẹ ẹ màá bẹ kólẹ̀ kó gbà gbàgbé ẹ̀ kò lè tó ojú ènìyàn máa dúpẹ́ lọ́wọ́ mi jèrè ìjàgò. last time náà mo ṣe oore bí wọ́n bẹ́ẹ̀ ṣe ń kúnlẹ̀ nìyẹn wọn lọ́n pé gbogbo aládùúgbò kan máa dúpẹ́ lọ́wọ́ mi dájẹ́ náà wọ́n máa dúpẹ́ rẹ̀ ó àwọn ẹ̀gbọ́n àbú ẹ̀ tí má ṣe wọ́n fún yẹn wọ́n máa dúpẹ́ rẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an ah, ẹ má sọ mí jọ lọ́run mi láìkẹ́ ọ̀ ókè tí n bá ṣẹ́ dọ́là sọ́wọ́ mi tí n bá tí n bá fún ẹ one million ńkọ́ ni máa ń ṣorí káàkiri nìyẹn lọ́lé lọ́lé alùbàtà kọ́ lọ́bìnrin mi máa ti ṣorí everybody ń bẹ̀ kò sí èmi máa ń ṣorí káàkiri ní oúnjẹ oúnjẹ oúnjẹ rẹpẹtẹ ókè gbàgbé àgbẹ̀ má bẹ́ẹ̀ kó wẹlẹ̀ ń bẹ̀. pẹ̀lẹ́ bọ̀dá ah, ǹjẹ́ bùdàrù ni ẹ o. Ah òtí o wọn ní wàhálà rẹ tọ́ ń jẹ mi náà. bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe tèmi nìyẹn ìfáà ti máa ń jẹun bí wàá ṣe ẹni bọ́ọ̀lù tó máa ń jẹun lára ní báyìí máa sanwó oúnjẹ nìyẹn tí ẹ máa ń jẹun títí ẹ tó ń jẹun lọ báyìí máa ní kàn lọ bèrè lólóbi oúnjẹ àárẹ̀ ẹ̀sán ọba gbé ẹ̀ mí kọ́ ọlọ́run ni. pẹ̀lẹ́ gòmélò gòmélò náà ló máa ń dé bíbà yẹn náà. ókè o fẹ́ á mú mi mọ́ bíbà kó lè máa jẹun. kì í máa tètè wá náà ni. fìyẹn lẹ màá kú máa gbé ẹ kiri ká lè máa jẹun tọ́ ẹ pọ́ lóúnjẹ ló bá dé. jẹ́ kí kúkú jókòó tiẹ̀ náà. a yóò ṣẹlẹ̀ jókòó jókòó. mo ah, ti ẹ̀ṣẹ̀ rí dáadáa ń sìn gan. Eh, ọ̀pọ̀ ọ̀pọ̀ ń bẹ̀ nǹkan ta ni. ó fẹ́ jáde kó o. ó wà ó wà bí ìyá ó wo tòkè rà eh. ó wo tòkè rà. ní ah, òjíjẹ eh. tuntun mi dòdò náà ni kò fún mi. dòdò o máa ń jẹ dòdò gan. mi fẹ́ràn dòdò gan èyí tó bá tóbi dáadáa. o jẹ́ bàbá. wọ́n sọ̀rọ̀. <laughs> Ẹ ra jẹ fún mi nọ́mbà yẹn. Ó ṣe o. Yọ ilé mo fẹ́ fi ṣètò mo fẹ́ fún wọn lélẹ̀ ní ilé ti lọ bẹ́ẹ̀ yẹn tiẹ̀. Ìyẹn ti kúrò ní owó náà máa nọ́mbà yẹn. Ẹ fún ní nọ́mbà yìí ni. Mo fún náà. Ẹ gbà àlọ́mọ yẹn ti kó gbogbo ṣòkòtò mi ó ti gbé fóònù mi ó ti mú sí mi lọ́nà. bàbá ògbólógbò lè lọ́mọ yìí ó ó gbé sim card yín lọ ó tún wá gbé ṣòkòtò tó wó wà nú ẹ̀ ìyàwó tó yọ̀ ọ̀dẹ àfàdápakún ẹ ikú sá lọ àdá tún nù ẹ ẹni tó tún lékún gan tún fara pa òfò tó ṣe yín lé ní ìpọ̀ gan ẹ ẹ sanwó oúnjẹ ẹ ó tún kó ṣòkòtò yín tó wó wà ó tún yọ sim card yín ẹ tún waste yàrá. manager kí ló ṣẹlẹ̀ màmá gbẹ̀yìn wa o. Ah, máa tún sanwó yàrá tí mi ti lò àwọ̀ ah, òtẹ́ lójú àánú ara ni fi gbogbo ẹlẹ́dẹ̀ mi lówó yàrá tí máa san jèrè. Ah. ẹ̀yin náà mọ̀ ọ́ ẹ mọ̀ pé mi kọ́ ni mo ní bíi látòkè ṣe ráwọn ìyá sófó wọ́n wà ládùúgbò táwọn èèyàn bá ṣe ń wọlé báyìí wọ́n ń ni wọ́n dídí ra ìwé tì ní ó di mẹ́rin o ó di márùn o wọ́n máa sọ fọ́ gàá wo fi gbogbo yẹn lẹ ìyá sófó fẹ́ ṣòfò ni àbí èwo ni gbogbo ẹ gbogbo sọ fún wọn tó jẹlẹ náà sọ fún wọn gbogbo àdánù tójú mi lé ní náà ojú kọ́ wọn méjì kú lọ okó kú lọ́wọ́ abẹ́ àwọn tí ò mọ̀ tọ́jú ọmọ lọ́nà àgbègbè ojú kan lọ sunkún sọ̀rọ̀ mi o ojú kan sunkún sọ̀rọ̀ mi o mi ò rí nǹkan kan ṣe o. òwò ẹ wo nǹkan kan tí mo lè ṣe fún yín rè bóyá tẹ́ ẹ bá padà wá bí ọ̀la bó dẹ̀ jálẹ̀ iná lọ́wọ́ yín dẹ ẹ padà wá màá fún yín ní thirty minutes ẹ bá ti sanwó yàrá wọn náà ajẹ́ wọn náà thirty minutes ẹ máa fi ṣiṣẹ́. kí n tún kí n tún kí n tún ra wọlé ẹ tí mi ti jìyà ilé ìtàn kí n tún ra wọ kí n tún gbọ́ wọn ṣáà advice ló máa fún mi nìyẹn ṣé tí máa jẹ́ gbọ́n ẹ̀ ṣe ok mo ti gbọ́ ọjọ́ máa bá tèmi lọ. ẹ pẹ̀lẹ́ ẹ wo ẹ̀gbọ́n ẹ báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ tó ẹ̀ tọ̀dọ̀ tèmi. àmọ́ níjà ṣó tó máa gba tó ẹ̀ ń di mi ṣé kí n máa jáde ń wò ni. adémi ìwọ nǹkan kan mo ti fẹ́ ṣe tọ́pọ̀ lọ́mọ ọkọ̀ tó kó o gba aṣọ ńlẹ̀ náà náà èmi wọ boxers èmi àgọ́ ọjọ́ tádẹ́gùn fún máa fẹ́ sí mi ń dì ní. àbí kí n fún yín ní ṣòkòtò kan nù tọ̀dọ̀ mi ní. jòkòtò ò lè gbà mí tó bá lè gbà mí ọ̀gbẹ́ ṣòkòtò máa bend ìdí báyìí ọ̀gbẹ́sẹ̀ bend bó ṣe wà ní ẹ̀ lè gbà mí. Ah! manager tí n bá lè gba ọmọ yìí mú fi yẹn pa nsọ́ àti irú lèmi pẹ̀lú ẹ̀ kí láyéláyé tí yé máa fi parẹ́ àìtì pàdé mọ́ níbo. kò sí wa kò sí wa ìfarabalẹ̀ ó rere ò ṣe o ó rere arákùnrin ẹ̀ ṣe rẹ o. ọ̀rẹ́ kiri náà ló ti fún mi jẹ́ni kèrèké nítorí ìlọ́run ọba tẹ̀lé màálù ni kò torí ìlọ́run tẹ̀lé torí jíjẹ nǹkan tó fẹ́ gbé jẹ náà ló ti ń tẹ̀lé jọ kí ni ìdínà tó fi gbé oúnjẹ fún mi jẹ ó gbé nǹkan fún mi jẹ torí nǹkan kan náà ni. kọ́ṣáwá àbí kí ló kọ rẹ̀ ṣẹ́ẹ̀kì wàdà màmá rẹ kí ló tiẹ̀ kò tó ìrìwò tó ilẹ̀ ń kó tọ̀nbọ̀ tó ń kó tọ̀nbọ̀ tó ń kó tọ̀nbọ̀ kí ló dé jẹ́ kí ẹ wà rí ìwọ́n mi. dákun dáhùn jẹ. wòrán ni ni gbogbo yẹn àìkẹ̀tà rẹ yóò kọ́rọ̀ tàbá máa fi sórí ẹ̀ ní ọ̀rọ̀ kó dẹ̀ lọ gbà náà nílà. ẹ ẹ wo ẹ wò mí ẹ gbẹgbẹgbẹgbẹ bá wọn wèrè lẹ. kọkọ mi sí id card ọfíìsì ń bẹ lọ mi lọ lè gbà wá. dúró má jẹ kó rí ẹ kọrú kọtọ dọbí ní ọlátayọ amọkadì mo ní passport number. sọ ma jà síbi owó èèyàn méjì máa gbowó ni bó bá sì lọ gbà náà ní síjẹ́ bá pàdé rẹ lọ́nà tó lè bá gbé ọ ní kinní lọ́gọ̀ ó mọ̀ sunkún kì. kẹ̀tì dákẹ́ rẹ̀ má dákẹ́ ìdúrà ọ ẹ máa gbàdúrà gidi gan o. lè ti gbé bọ́ o. wo dákun ajá ò ní kọ́ ọlọ́mọ o bẹ́ẹ̀ mi gbé owó tèmi o owó ṣé odidi oṣù kan àtọ̀rọ̀ àràdùkẹ́ ti ń pè mí kíni kí n wí fún ẹ ẹ jọ jọ jọ wa ìjọ torí sí na play stop am if na play na play sọ wa stop am bring the kiri méjì. kọ́ńtínú mi mi ah. ọ̀rọ̀ bọ̀dára ni mo ti gbàgbé ẹ̀ sí kó sì jòrò mi ni fún ga pé ó ń bẹ ṣé n ò ní jantí sí tàbí ni àbọ̀mọ̀ mi ò Oh, mo mo mo fàdà sí ẹ̀yẹ kó mú bọ́ ta ni o. tí mi bá rí fún check náà tí kì í fún ikú dọ́là. dọ́là <laughs> ẹ̀yìn náà ò lè wọ̀kì ìpanu tó ti sunkún. Ah, mo ìgbà bàbá yẹn náà ti pa mi jẹ́ ò ti ń tukún. mi bínú dé ni o mi garadé gidi gan ni o. Ah. Ah, garadé gidi gan ìtẹ̀tọ́ ra ìkẹ̀wọ̀n bẹ́ẹ̀ tí wọn bá mi tọrọ nínú lẹ́yìn náà sẹ́ẹ̀rí ẹyọ kọ̀ọ̀kan dọ́là ní ìsìn fifty two thousand ni. sẹ́ẹ̀dì ten thousand owó oṣù mi ni ilé ìwé. Ah! ìpa ikú máa ń fa ọ̀rọ̀ sẹ́yìn sẹ́ẹ̀rí bó ṣe wà yìí fifty two thousand lẹ́yọ kan bẹ́ẹ̀ bá ti sẹ́ owó oṣù yín mẹ́rin kódà gan yóò tún kú sẹ́ńjì. ẹ jẹ́ mẹ́bìnú ẹ alábì ẹ yí pàtó ẹ jọ kí n bá lọ sí skulu kí n gba wájú western school primary school àti west eh, comprehensive high school kí n gbàdé náà kọjá yẹn nílìṣàn máa ka ọpọlọ orí mi ẹ wo kan níran kọsí bẹ́ẹ̀ ẹ máa ṣe hundred one ràn máa kan one o kan one o kan ràn kọsí náà ẹ ṣe hundred níbẹ̀ o. kéré tó ń tọ̀tọ̀ kú tọ̀já rẹ̀ nípo ẹ̀rù náà bá mi gbẹ́wọ́ náà. òótọ́ ni o wọ́n nù ní bẹ́ńbì. wọ́n lo kàn ní ẹ̀kọ́ bẹ́ẹ̀. jẹ́ kò tiẹ̀ náà. Ah, ah, ah. kọ́ sí wa à ń sọ̀rọ̀ one dollar rẹ̀ nígbẹ́jáde. wọ́n lọ bí ilé yìí sóògbọ́n tá a sọ yìí ni àbí kọ́ ọ̀sán kó ń dùn náà ẹ wẹ̀ má jẹ́ kí wọ́n tọ́ yẹ yípa ẹ̀kọ́ àkọ́kọ́ ń bẹ́ẹ̀ wò ṣe hundred dollar nọjà tá a ṣe ah. sọ ọ̀nà àìná is forty two thousand naira àmọ́ bí mi ṣe sọ àìṣe dídé nu ẹ kó dání one one dollar ẹ má jẹ́ kí n bọ̀rọ̀ tó kẹ́yìn kó dọ́dọ̀ àbùkí ẹ má gbọ̀dá ńlá kẹ́kẹ́rẹ́ má ta jí agamẹ́ni tìkú yíyìn ìṣúkọ tí wọn fẹ́ pa ẹrin yẹn ṣe é má sáré torí sọ fọkàn bá gbé ọ̀kadà náà ti bẹ́ẹ̀ nu ẹ kó dání ẹ two two hundred naira wọn bẹ́ẹ̀ tún padà dì yẹn ti jẹ́ gbèsè ńlọ̀dọ̀ ọ̀kadà ẹ gbọ́ kájí kó ra o. four hundred. lówó yìí. kí n ṣèjọ mi kí n ṣèjọ ìwọ náà ti bàrà náà tó kó fún mi ní bọ̀rọ̀ àjẹkìwọ̀n tó wà nù pẹ́tẹ́ mi náà pẹtẹ wèrè wo ló ń gbé kí. pẹtẹ ọwọ́ pẹtẹ pẹtẹ ẹ ò ní lè ká nkú mẹ fi ń kéjọ yẹra kọ ọ ní gbogbo ẹ o kí ti bọyá tún dé ni o. ẹ ó padà lọ bẹ̀ ni pé yóò sì pe bọ̀dá tún jọ̀hún lórí fóònù yìí pé ẹ ó ti ṣi ó ti ṣi wókó fún ọ. ní ìkọ́rọ̀ tí mo tara èrò fún yìí méjèèjì náà lẹ́ ń gba fáìfù gba fáìfù mi ti mú fún sí mi bàrà náà mo ti jẹ́ mo bẹ́ẹ̀ mo ti gbé gbogbo ẹ̀mí ẹ̀ kò sí bí mo lè fẹ́ rí bọ̀rá lẹ̀ mọ́. Ah, ṣé ah, àmì ti gbé jẹ. Ah, àtọwèrè. a kò sí nǹkan kò sí láburú kì í rẹ́sì kẹ̀kan ni torí olè tó bá wọlé olé ó lérí ó lé òrí hmm. kì í rẹ̀ kẹ̀kan torí yóò tún bẹ́ẹ̀ bọ́ ta padà ibi tẹ́ ẹ ti pàdé òun ibẹ̀ náà lọ́ọ́ wà lọ sọ ti yọ ọba òun bí bẹ́ẹ̀ kọ́ àlejò méjì ọ̀bọ̀ náà lé o. má fọwọ́ kán mi jáde tó bá ti dọ̀rọ̀ kí ni yóò máa bọ̀ tó bá kàn bá jẹun. ìwọ lọ́rọ̀ gbígbé báàgì ó mú sẹ́ẹ̀kì wá ní àti ẹ̀fẹ́ lọ́la mọ̀. lọ́wọ́ lọ wáṣà kó wá wáṣà. bí ìyá ni ah. gbogbo ẹ ti jẹrẹ àwọn ah, ah, bọ̀dá rẹ̀ bọ̀dá rẹ̀ àìrọ̀rùn gbé wá fún mi o. sáwọn ni wọn kọ tí ò rántí ju mi. ojú yín wo kí ló ṣẹlẹ̀. ò rántí oh. mi. Ah. oh i see ṣé ẹ̀yin ni Aisha Buhari. mi kọ́ ẹ̀ Aisha Buhari ṣùgbọ́n àwọn èèyàn máa ń tàn pàjọra wa púpọ̀. Ah, ẹ̀yin ni yèyé ọ̀ní ọ̀fìfẹ́ tuntun tí wọ́n ṣe jẹ́. mi náà kọ ọmọ láti báyìí títí wọn èèyàn máa ń jẹ́ kó rí mi wúrẹ́ wọ́n máa ń tàn fún mi pé ó jọ màmá mi ó jọ màmá mi ó jọ màmá mi. Ah, ẹ̀yin ò ní ògo rárá ni megabyte ló zero megabyte ló góyìn. mìíràn ní ogo. ṣé èmi lẹ́ ń síjẹ lẹ́ ń ṣe báyìí lọ sẹ́yìn. àwọn bàbá náà mi ti ń jẹ mò ń kógo mi jọ ni mi ń ta gbogbo ẹjọ ni. lẹ́ ń ṣa ògo yín jọ lẹ́ ń ṣe orí sẹ́yìn báyìí. ṣé ìrántí ju mi mi ni ìyàwó fún bọ̀dà túnjí tàjọ ṣe wá sí bíbá ní ìsán tí ń gba kọ́kọ́rọ́ yín wọ̀ yín náà kọ́kọ́rọ́ ta fi lọ ṣe wọlé wọ̀de. èèyàn ọtún ara ẹ̀ bí ọlọ́mọ kan tí ọlọ́mọ rẹ̀ ń jàǹtà ó lè wo ònù wọn mélòó ló bí hmm. ìwé ìyàwó túnjí wọ́n yá bọ́ọ̀nù ilé omútúndí jáde. rádaràdà oṣù ṣá má ṣe má sọ ọrùn má sọ ká kúrò níbí. ó ó ti yé mi ajẹ lójú onílé terabyte lógo yín lágbára ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ di aníní àti ṣìnà rambo. Ah, ah, ah, lágbára ọlọ́run bó arákùnrin ọ̀tọ̀ ní ta bá wá bí ọ̀tọ̀ ní ilé àdúrà dìdìrín tẹ́ ń ṣe fún àní kó wá ọmọkùnrin jáde kó sì bá a mú kíní sẹ́ẹ̀kì tiwa níta wá fún nù. ẹ wo madam tí ẹ bá tún dì mí mú ẹ wo madam ṣé ẹ fẹ́ gbóòótọ́ ó le gidi lọ́mọbìnrin kọ́sítọ́mà wa gbé wọn wá wọ́n dẹ̀ gbé ṣòkòtò kọ́sítọ́mà wọ́n gbé sá lọ wọ́n tún wá mú sim card kọ́sítọ́mà wọ́n mú yẹn náà lọ èyí tó wá dùn mí jù kọ́sítọ́mà wo ò rí ṣòkòtò wọ lọlé tówó ẹ̀mí ni mo fún wọn tí wọ́n ró lọlé mi ì tí mọ̀ bóyá kọ́sítọ́mà máa dá tówó ẹ̀ padà lọ́la báyìí ìyẹn ló ń dùn mí torí mi ì tí mọ̀ bí ṣe máa rà míì <laughs> ọmọ ga o. ẹ ẹ ẹlẹgbọn àgbà ẹ dákun torí Ọlọ́run ẹ wo oore kan tẹ lè ṣe fún wa ní pé ṣe ẹ rí àwọn kọsọmà yín tẹ ń sọ òun tí wọn máa gbé òun wá sí ọfíìsì yín hàn yín ẹ ṣe gbìyànjú torí ìtọ Ọlọ́run àdírẹ́sì wọn kẹ ẹ fi lé alọ́wọ́ ká sì lọ ọbẹ̀ ká lọ lè kílèmù tá a fẹ́ kílèmù. ọmọwé nù wọn. àwa nù. ẹjọ ṣe ẹ̀yin náà máa ń jáde ṣá. gan máa ń jáde jù. good ṣé tẹ bá lọ sí irú àwọn hòtẹ́ẹ̀ tó gbafẹ́ báyìí àdírẹ́sì ilé yín lẹ́yìn máa ń drop tẹ bá fẹ́ gba receipt. rárá. ṣé kì í ṣe nọ́mbà lásán lè máa fi sílẹ̀ pé tá a bá fẹ́ pè yín pé táìmù yín ti pé o ká lè pè yín lórí Phone fóònù tí ẹ̀dẹ̀ tún máa pè wọ́n sí àwọn ti jí sim sá lọ ìyàwó yín àbá búrò yín dẹ̀ ni i don't know so kí lẹ fẹ́ kémi ṣe. ẹ ẹ jọ bó tilẹ̀ òun kò rí ẹ manager ṣé èsì cctv ní wọn drive in àti ní wọn drive jáde kárí àwọn méjèèjì àlémùjẹ olóòjẹ luke rèjọ sọ fún mi má fi ta jẹ́ tó má fi mú wọn. rrtv la ní kì í ṣe cctv you are very stupid. ṣé pé ìgbà ìbẹ̀rẹ̀ àti òpin ọ̀rọ̀ tẹ́ ń sọ báyìí lóṣù náà lè rí bọ́ọ̀dà tó kí ní sẹ́ẹ̀kì wá ń bẹ lọ́wọ́ rẹ̀. ẹni kò mọ ọ̀la yìí sí òkè sẹ́yìn ní ìṣe ìgbàlọ́wọ̀ ìgbàlọ́wọ̀ ìgbàlọ́wọ̀ èmi ò ní bọ́ọ̀ nìkan wọ̀ gbé yóò ní èmi nìkan wọ̀. owó nìkan ló lè ṣe o. owó as a living things I wanna top of things. I wanna be a fine girl. I wanna be a solid girl. Kí n lówó. Whatever I do to make it. Kí n ṣá ti lówó. Wáyà wáyà. Kí n ṣá ti lówó. Money ọ̀dà. Kí n ṣá lówó. máa ṣe léṣe náà obìnrin lẹ́ ń ṣe bẹ́ẹ̀ yẹn náà stop. filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀. ìkọrọ jẹ́ fipá tẹ̀mí náà tẹ̀mí ah ṣé o pọ̀ tó yìí ni ẹ má bàa dá sí ẹ̀gbọ́n. wo bí wo bí bàdá náà ní ibùkún yìí o wò náà nìyẹn. táwọn rè ẹ táwọn rè. wò náà rè. ẹ wá well play. àwọn ti da. kí ni mo jẹ fún ẹ jẹ ah. mo jẹ ẹ ni màá tó gbé mi sórí ìsùn kẹ̀kẹ́ tààràn náà tọ́ fún mi kó fẹ́ fẹ́ mi. tó wá bọ̀ kó tó ti jẹ́ kí ìyá kó jẹ mí lẹ́yìn báyìí. ìyá ti jẹ gan. ìyá ìtìrí jìnnì wèrè méjì pẹ̀lú màmá lé burúkú yẹn ti fi jẹ mí báyìí ah. náà nítorí tiẹ̀ náà ni kí ni mo ṣe fún ẹ. Are you okay? kí ló ṣe. Ah, ṣé ẹ̀gbọ́n ti ń sọ ni tẹ́ẹ̀bà gbégùn ṣé ẹ̀gbọ́n wọ̀yọ̀wọ̀yọ̀ ni ó sọ pé ẹgbóhùn nígbà tẹ gbóhùn jáde òun gbàgbé sẹ́ẹ̀kì sọ́dọ̀ yín. mo mọ orí náà ṣé mo rí bẹ́ẹ̀ ṣe ń dúró àgẹ̀ ń sìn mo dẹ̀ ń tura láti sọ pé ẹ ò ń treat obìnrin báyìí it's wrong. eléyìí tó sì jẹ́ kẹrin wa èyí tó dígbénu rẹ̀ ń bí òun ló jẹ́ kó òun bínú padà. ẹ jẹ́ kí n ṣàlàyé bẹ́tà kó kẹ́ẹ̀bà gbọ́ tọ̀dọ̀ rẹ̀ ẹrun ìṣẹ̀lẹ̀ sọ fún ẹ help me out mo gbọ́ gbogbo nǹkan tẹ̀yìn tó kún sọ but mo gbọ́ wọn ni máa yìn sọ ṣẹ́yìn lè try ẹ bá mi break it down. wọ́n ní ṣé wọ́n kọ́ ni dádì ẹ kú jó ni. sọ́yìn sọ fọ dọ́kúmẹ́ntì rẹ̀ náà ẹ̀jẹ̀ káṣá ìnú nítorí sọ́wọ́ unwritten code document ń hà ẹ̀ mú dáadé káṣá ìnú. unwritten document kí ló ṣẹlẹ̀ ṣé ìkọ̀kọ́nu yẹn ìkọ̀kọ́nu yẹn ìkọ̀kọ́nu yẹn wà okay ẹ̀yin mẹ́ta everybody dey sick why are you doing this now. Ah, eh, ṣé kọ́sùwọ́n ṣé ó sì dán lójú pẹ́ ni ni bọ́lá ìdílé ìbùkún ẹ̀tìrọ̀ para tọ́lá òní tó yí kọ́rù wọ̀ tẹ́rẹ̀. kò sí wa bóyá ò sí ìyàn mú ni. mo kékeré mi pẹ̀lú ẹ wà rí rẹ̀ rí wọ́n rí burúkú. ṣe bó sọ pé kí ni rẹ̀ ṣe báyìí ó gùn ni. gbogbo ẹ̀ ni mo fojúra mi ah! rí. wúrọ̀ ni ẹ wúrọ̀ ni ẹ wúrọ̀ ni ẹ. náírà náírà náírà pọnkirin yàn. wọ́n rí burúkú wọ́n eh? ti wọ́n ti dọ́gbọ́n fún mi láàrin tó fi gbà wọ́gìrì ah! tó fi gbà wọ́gìrì ah! lọ́wọ́ mi. ẹ́ eh? ṣó make sense ó lè mí gbé kẹ̀kẹ́ pẹ̀lú ẹ̀ mo máa gbé mọ́tò ìdání máa fún mọ́tò ìsílẹ̀ máa máa gun kẹ̀kẹ́ pẹ̀lú ẹ̀. Ọlátúnjí mi rẹ̀ ti kà fún ẹ̀ o jẹ́jẹ́ ni mo jókòó fún lẹ́ńjẹ wọ́rà ló tọwọ́ mi rẹ̀ o. ẹ wọ́rà tún jí òun dà kọ́. mi ti kà fún ẹ̀ Ọlátúnjí ẹ tọ́wọ́ wò mí báyìí tọ́wọ́ ti kà fún mi tó jẹ́ kí n máa jìyà rà tán yóò jẹ báyìí yóò jẹ báyìí yóò jẹ báyìí yóò jẹ báyìí ẹ ò ti rántí mi báyìí náà tòtò fún mi kó o fẹ́ fẹ́ mi náà. mo ti rántí. àyè ọtí rántí ṣá èèyàn owó wọlé padà èèyàn ọpẹ ẹ bá mu ṣẹ́ẹ̀kì ká la ṣe ràn àmáṣe. èmi kọ́ ah. but momento n sọ. ó tún dìde o. ẹ má ọ̀rẹ́ ẹ tẹ̀lé mi sìn ṣètìkọ́ mú mọ́ ẹni tẹ́ ń sọ. ẹ wọ́n tètè bẹ́ẹ̀ ọ̀nà mi pa. Hmm, kí ni fi ṣe èèyàn kí iṣẹ́ o sá ti jáde. no i'm not gonna beat you i swear mo ní mo ní mo ní fọwọ́ kàn ẹ́ báyìí i swear to god my dear star you embarrassing me. Oh, owó nìkan ló lè ṣe o. things. I wanna be a fine girl. I wanna be a solid girl. Kí n ṣá Whatever I do to make it. Kí n ṣá ti lówó. Wáyà wáyà. Kí n ṣá ti lówó. Money ọ̀dà. Kí n ṣá ti lówó. O lè jẹ́ kó máa má rí. Kí n ṣá ti lówó. Ẹni àwọn ẹni àwọn. Bá a yẹ kó lé orí burúkú olè òṣì tó wà lójú ẹ̀ kó torí five dollars kó kó kó kó gbàgbé sixty thousand naira owó sixty thousand naira èrè bó ṣe wà má jẹun tẹ́ ẹ jẹ bọ̀sùn mi ní fún un tó lójú kúrò ọmọ yẹn náà ó jẹ́ pọ́nmi ó jẹ yọ̀ mi ó jẹ ata mi kò fẹ́ mi lẹ́nu tútù kò fowó gbogbo ẹ̀rọ tútù sálọ nìyà tí o bá ní fún yìí èmi ò ń ṣe ọmọ jésù mi ì lè fún wo tí o bá tẹ̀ ìyá tó dẹ̀jẹ̀ tó dẹ̀jẹ̀ tó mi àjẹ lórí kò lè ní kí n fún kí n fún ilé ló máa gbójú ó gbà ó gbà tì ní ó gbà tì lájà. gbọ́n bọ̀ sún mi bẹ̀ búrò ẹ̀ bámi bẹ̀ kókó tán rẹ̀ tán ẹ̀ tí èrè jù mi lọ. ẹ ṣe ìwà for information for me ò ń ṣàbúrò ẹ táyé kàn yín wá ìbejì ni wá ẹhẹ bó ṣe wà nìyẹn. ọ ṣe túnjí please fún wọn ní check on jẹ kó máa bá tiwọn lọ tí ó kẹ. tí ẹ bá yẹ pé mo kàn rò ó pé kó má lọ máa fi òṣì ara dá kó má lọ máa fi yí kejì mi lára àti pé gbogbo dọ́là sí ló bí gbúdọ̀ fẹ́ torí ẹ̀ pé yẹn náà ọ̀dọ̀ ẹ̀ mo ti mú wá kó ló di pé mo kàn owó jẹ́ dá ẹ̀ ń lò ó lòsì. gba ṣẹ́ẹ̀kì ẹ gba ṣẹ́ẹ̀kì. Ah, yẹ yẹ jẹ gba ṣẹ́ẹ̀kì mi. àbúrò ah, ah, àwọn ló ṣẹlẹ̀. ọba ń kú. àbúrò ló ṣẹlẹ̀ máa ń gbé agbóṣẹ́ lábẹ́ ìgbésẹ̀ lójà lójà ìjà ṣe kúkú ló ṣẹlẹ̀ kan. ẹjọ́ ìbùbọ́ ni ọ̀ṣẹ́ rẹ̀. ṣé wo ló fẹ́ gbowó ni sórúkọ ẹni fi síbi sẹ́ẹ̀kì ni mo ní passport number. id card rẹ sì náà o ti sọnù. normal procedure olófẹ́ ṣe yẹn. so ẹ jẹ́ kó fún check ẹ pẹ́. ẹ ẹ wọ́n ti mẹ́rin. o jẹ́ bàbá mi wo dákun bá mú kíní jèrè. then you this man i, I don't know Oh, máa ń ṣe gangan bákan bákan you got please. má bínú má bínú ọkọ mi. wo ẹ̀rọ rẹ̀ wo tó kó fún mi láàyè. Mm, ẹlẹ́gbọ̀n àgbà ẹ má bínú o ẹ lábẹ́ bá ti wá ń ro ẹjọ́ náà látàárọ̀ torí tọlọ́run ibi ń pa ẹ̀mí bóyá kẹ wà. ara ó ara èkó. ẹ tí mo fẹ́ ṣe mi ṣe dìde náà dídì ẹ kóra ẹ jọ jáde láti ọyọ mẹ́tọ̀ fọ ní ọ̀nà kan yẹn yàtọ̀ àtúnṣe àìsíkùn ọ̀nà kan yẹn wà láti ọyọ ọjọ́ di ìwọ kẹ̀dẹ̀ ọmọ bó ṣe ṣe kó máa dé kùnà máa gbé sẹ́sẹ́ àwọn ọmọ yẹ yẹ̀yìn ní nafdac bí tẹ́ bá sọnù ní ìsìn sọnù tán nù táyà lè tí wàá wà ìbá sọnù tẹ́ bá síkùn àwọn òrìwà yìí ní tààrà. ó kọ mi tí kò wá tí fífẹ́ báyìí láàrin mi pẹ̀lú ẹ̀ mọ́ ni ju ẹ̀ ń le ju káyàrá mi lọ. torí ẹ ò dàrú ni fífẹ́ kẹ̀. festac ni kó lọ fẹ́ wọn. ṣé mo lè jẹ́gbọ́n ẹ̀ kó máa fòṣì lọ mí ni àbájọ máa fi akin fólè ìyẹn máa fólè ó ti jalè náà ẹ bá jalè lẹ́ẹ̀kan tó bá dà àwọn borí aṣọ lè ló dàbòrà ó yẹ kó dáná sun ẹni náà jọ́ngù jọ́sì ó yẹ kó jẹ́ fẹ́lẹ́ yìí náà bọ́sùn wọn bó ṣe ń lọ ni wọ́n da petrol sí lára wọn wọ́n da wẹ̀ sí o wọ́n dáná sí gbogbo ọ̀rá tó gbogbo ọ̀rá tó tó ń kó káàkiri gbogbo ẹ̀ náà máa jájà tí wọ́n máa jóná dànù mi ò lè fẹ́ kó sì lọ kó kó gbòòrò àwọn ìdànù wá òdẹ̀lẹ̀ lọ bẹ́ẹ̀ ó ń dà sí alájí kọ́ sí ó ń dà sim card mi dà àtúntò kòtò tó jí lọ ìyẹn ló wá ìyẹn ló lè pa ayé olódì ẹ̀jẹ̀ o màá já sí òun bíbá ìrẹ̀mí òníjẹ́ lọ òun gbogbo ẹ̀ lẹ́ o màá já sí òun ni o wàá drop ẹ̀ fún mi o ó ń dà má bẹ̀rù bọ̀ rárá ìmọ̀ pé níbi mo ti wà báyìí ń ti mi ní purọ́ mọ́ mi ní jàre mọ́ bẹ́ẹ̀ mi ní jẹjẹ ó mọ́ má jọ tó tọ́ fún ẹ. olùwàṣẹ lọ kọ̀ọ̀kan rú nǹkan kó nǹkan fún mi ni. torí pàǹtàrún ẹ̀ rà kò lè rí yẹn mọ́ láéláé torí náà gbàrà tí mo kúrò níbẹ̀ rà mo ti mọ́ra mo ti jọ́ọ̀nù wèrè tìrè mú rọ́ọ̀nù náà kó tìrò. ó ṣe kí ni ó jókòó domi. pẹ̀rẹ́ má bínú má lè jọmọ́ tó wá rí fún sim kárí ẹ̀ náà ìyẹn náà ó wà níra mi báyẹn àmọ́ ò lè rí ìhun náà gbà mọ́ báyìí gbà náà tí mo kúrò bẹ́ra mi ìfẹ́ kò máa tẹ̀lé mi kò máa tẹ̀lé mi náà ni mo wá mú náà mo wá fi sínú mi báyìí mo wá gbé mi. òun náà kàn gbọ́ bó ṣe ń sọ báwo ló ṣe máa jẹ sim card tí ò jáwèrè ni ò jẹ sim card. o ò jẹ́ ronú pé káwọn èèyàn máa pè mí kó lọ́ọ́ máa dún ẹ̀ tàbí èmi ń sìn thirty billion for the account eh, onímọ̀fi ṣe rí ń tò kí ẹ lọ́ọ́ máa kọrin jáde nú ẹ̀ tí o fẹ́ gbé tí o fẹ́ gbé Davido sí kùn ni tí gbogbo ènìyàn bá pẹ̀rẹ̀ sí ní pẹ̀ràn kò lè dún torí pé mò ń rún báyìí mò ń jẹ ni kì í ṣe pé mò rere gbè mí ní dìndín pé mi fẹ́ kí ikùn mi máa pariwo máa pariwo báyìí náà tó bá ti ń pè mí. òun káàdì nìyẹn. mò ń rún náà. sim card báwo ṣe máa jẹ́. ṣò nọ́mbà mi ṣe òtún yẹn lẹ́yẹ káàkiri sèǹtì ó ká apá mi ni o ife ọ̀ máa bá ayé ẹ̀jẹ̀ gidi máa já gbogbo bra ẹ̀ máa já gbogbo pàǹtì ẹ̀ ní èmi ò mọ́ láì dá o bàdẹ́ tẹ̀ o bí ìṣe wa fifty fifty ni o ti jẹ ráìsì o jẹran mi mo dẹ̀ ní o fún mi ẹran tútù kò lè sí ní tí máa ṣe fún ẹ wàá dẹ̀ máa lọ bẹ́ẹ̀ wàá dẹ̀ máa wù ẹ màá ní káwọn èèyàn mú fóònù kan máa yà kan sẹ́ǹtì ẹ̀ káàkiri gbogbo gbogbo íńtánẹ́ẹ̀tì kan wà ní kí tiẹ̀ lẹ̀ tọ́ ọmọ tó ń lọ yìí. má ṣe bẹ́ẹ̀ jánu mi torí ọlọ́run. no no it's okay má rìn sọ́ọ̀tì ẹgbẹ́ all right I don't like that. ẹ̀yin eh, eh? méjèèjì kan tí gbọ́ ọkọ mi ń sọ̀rọ̀ ni pé kí n méjèèjì kẹkẹsẹ̀ tẹ̀yìn kẹ kúrò ní bíbá yín china ó máa kùn mí ti kọ̀ mí ní bíbá yà tó bá di ní ìlà máa padà wá bá yín fúnlé náà. Túnjí ajára ajá àyà ó ti ra hmm, please let them go. ayé ń ti ta gbogbo ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀kọ́ òyìnbó ara tó gbọ́ ẹ̀tún já túmọ̀ ẹ̀ fún yín bàbá jọyín lójú mi ní túmọ̀ ẹ̀ fún yín ẹ̀kọ́ ìṣìjáde. ẹ ma. ó jàre gbogbo ní ẹkù iṣẹ́. iṣẹ́ ni iṣẹ́ ni. wo sóríwọ tiẹ̀ gbogbo nǹkan lọ bùn òní ṣùgbọ́n kì í ṣe bíi tòrùn. màmá rẹ̀ ìmọ̀ yorùbá rẹ̀ tó ń jọlọ mo rí pé yorùbá rẹ̀ ó kì ó yí ó yí kọ́ sí o lè ṣe kó mọ́ sọ̀rọ̀ kó mọ́ ṣàpèjúwe sí kíkì náà ni ó kì í ó kì í ó débẹ̀ tẹpa hmm. ipò. àgbàyàlẹ̀ <laughs> yìí méjèèjì aláìlójútì má dá wọn lóhùn nǹkan tí mò ń sọ ni pé gbogbo nǹkan ló lè ṣe àmọ́ tó bá di tìbí iṣẹ́ ṣíṣe ó máa ń impress mi mo gbà ẹ́ lọ́gàá múra sí o ṣó ti gbọ́. ó jẹ́ bàbá rẹ̀ tí mo gbé ìwé kíkọ́ràn láì tí ọkọ́ràn àti àdá náà ah. ó kò ì pé o ìdí àgbẹ̀ náà ni gbogbo ẹ̀ dálé lórí. ẹ má bínú jẹ orin Yorùbá ló fẹ́ kọ mm. ṣùgbọ́n ti yé wa ju eh, bí tí o ti. Awólọ́wọ̀ mo ṣe kọ níjẹ̀gúrẹ́ yẹn níkẹ̀nẹ̀ mo yẹ kọ. <laughs> ọjọ́ kẹ́mi tètè máa lọ eh. Eh, ìwọ sì mí déjì mọ́tò mo bẹ́ẹ̀ mú nǹkan wá tí mo fẹ́ fẹ́ ṣe. ẹ ṣe gan wa. kí ni èwo ni ẹ ṣe fẹ́ ṣẹ́yìn mo bá tọ̀. ó ní mo ní kó sì mí déjì mọ́tò. kọ́ sí kọ́ sí wa kọ́ sí wa. gbé pẹ́t mi ti gbé pẹ́tẹ́. pátá wèrè wo ló ń gbé kì í. ele bọ̀dá múkàsí náà ni ó sì mọ sọ káàkiri. Ah, ah. wo wo wo eh? lọ́pọlọ ni. nọ́nà ìsìn nígbà tí wọ́n láwọn fẹ́ fún wa ní nǹkan oṣù jẹ́ ẹ eh, ló ń gbé omi tí mi ṣé mojú àwọn rèmi tàbí ọ̀tà ní ọjọ́ tàbí. bó o ṣe da rárá níwà rẹ ò da ní attitude rẹ ò da behavior rẹ ò da. mi fine. o jẹ lọ yàrá rẹ sínú fọ́tò kò bóde ẹ. náà ọdẹ sọ sọ fọ mi létòsí mẹsì àgbẹ wọn mi létòsí rẹ. Ah, ah, orí ẹ burú ojú àwọn tí ń ta kí nínú gáràjì àbí wèrè ni ọ̀nà. mú dára. o dára wẹ́nu ẹ bí ẹnu àyà. things. I wanna be on top of things. I wanna be a fine girl. I wanna be a solid girl. Yeah, Whatever I do to make it. get Why ya, why ya? Get Money or die. shawty low. Ó lè jẹ́ kó máa ọ̀gá ló ti ọtí méjì yìí. ìràkìrà máa tó tán. àwọn ìfìdójúmọ́ tìjẹ́ tìjẹ́ tìjẹ́ tìjẹ́ wúrà òpè ni. àǹtí náà. kí ló jẹ ọ̀bọ̀ rárá. ìbílẹ̀ ìjókòó ti dẹ́yìn tẹ fọ̀tàbù náà. wàhálà rẹ̀ fẹ́ parẹ̀ pẹ̀lú tí oníjẹ́rà tó sọ̀rọ̀ ẹni ó ti karẹ̀ kò jẹ́ pé bọ́tù ọ̀tàrà ló kó pé ọ̀tàrà wọ́n ti kọ́rọ̀ ìlera máa gbà ó lè gbà ó tù jù mí lọ. ìjẹ̀bú ẹ ń sọ̀fọ̀ òun náà bá jókòó òun náà ń sọ̀fọ̀ òun náà. sọ̀fọ̀ èsì ń sọ̀fọ̀ ó lè dá iléeṣẹ́ pure water lẹ̀ ní nẹ́gbẹ̀ẹ́ lámìdí ìyẹn ọba arun ẹ̀nà ọ̀yọ́ kẹ́ńdé akẹ́jọ máa ṣe kẹ́ńdé máa fún wọn lómi. ó jẹ́ tọ̀fù kó lè gbọ́ ẹ̀ no problem. uche oníjẹ́. jẹ́ kí n gbé fọ́ọ̀mù yà. àìrò àrà dáadáa olùrànra tó wà níbẹ̀ látàrọ̀ táwọn ẹgbẹ́ ti lọ tán ti lọ tó má rákòrò wọn ti délé tipẹ́. gbogbo rán àtìrọ̀ tí yẹ wọ́n ti dúró fún mi. óóó depuis longtemps. àjẹ́ ò lè dà. jẹ̀bú. ìjẹ̀bú kọ̀ lè yọ̀ máa èjò owó òjò bójú fìlẹ̀ fíkà gbàgbà ó dọ̀ àwọn mèbọ̀ wa. ọ̀tẹ̀ fún dúró dè mí. ó kùnà tẹ òde ó tó náà lè rákòrò ọ̀ládà hómìbọ̀ ó lè ìzàdé wọn lò. mọ̀ ìzàdé o. Musebo. Ó ta sí ìdẹ́nu fi owó pe òun ìyàwó mi o. Ó jẹ́ kí ló ń tàn. Pàtàkó. Pàtàkó. Pàtàkó. No problem. Àwọn ìjẹ́ fún gbogbo wọn fi mí jìrẹ̀. Ní ọgbọ́n ọmọdé tèmi tó bá ní bínú, kémi gbẹ́ ẹ̀ lámọ̀ràn. Olè, ọ̀kánjúwà, wọ̀bìyà, olójúkòkòrò èèyàn ni bó ṣe túmọ̀ sí fèmí ni tó bá wá ní bínú kí kémi gbà ẹ́ nímọ̀ràn ọmọdé ti tèmi o márùn ojúmọ́ kan ní nǹkan mọ́ o kò dáa olójú kòkòrò kò dáa. bọ́ọ̀nù lè fún ni yàtọ̀ mẹ́tọ́ ló ti bá nà tẹ́ do do gbọ́ lè fẹ́ wọlé wọnú yamayama dó ń ti yẹn àfún. ní àlégbè náà ẹ dúró wa àdùsẹ ẹ kàn ní nǹkan kan ẹ náà lọ yóò ó bẹ́ẹ̀ mú mi. igbó ẹ bá mi wẹ̀ràn mi o kó tó dọ̀rọ̀ tẹpẹ́tẹpẹ́ o. gbogbo ilé ẹ bá mi wẹ̀ràn mi o kó tó dọ̀rọ̀ tẹpẹtẹpẹ ta ló gbẹ̀ràn mi o ẹran mi èsì ẹran téèyàn lè gbé lọ bẹ́ẹ̀ o kèé sẹran lásán o. ẹ dúró náà làbí ibo nìwọ náà gbẹ̀ràn sí tó fi wá dogun ní gbígbé. ibi tó o ti jí kó ni tó o ṣe kùn táǹdì kèé ṣèwọ ló jẹ́ràn mi sí màmá pa eko wọn ṣe kù táìdì. ìyá ẹ ní táìdì ni mo pè àbí táǹdì orí ẹ burú wẹyìn ẹ bí eyín ògùnfẹ. wà má fi nù mí mọ́ máa jẹ ẹbí ò lè pa mí kí n máa sunkún káyè n sì lè yó tán kí n máa rẹ́rìn káàkiri ọ̀dẹ̀ kọlàkọsá gbé ní mí n ò yó ànábì ọ̀pá mi kàkà kí n jalè ń kù ní ń yà kù ní ń kù ní. kò burú oyin ń sẹ́ agbọ́n náà ń sẹ́ ojú olóko sì rèé kúlùbùkúlùbù nǹkan kan sáà ni ó ta olóko lójú èèyàn kan sáà ni ó kẹran mi tá ń kẹran mi. tata lọ ran àbá rẹ mú rẹ tata níwájú bàbá ẹ tapa àbí ké rọbíṣì rẹmi sọ̀rọ̀ ẹnu jọ ìyẹn ní kó má gbé wa má gbé wa ẹ rà jọ akọkọ níbẹ̀ lẹ́mí jẹ́ kí n ṣàbí rẹ̀ jọ àwọn mélòó rà ń gbélé ẹ̀ ṣàwọn mẹ́rin jọ kọ sí wa kan ǹjẹ́ o ti sọ́fọ́ kọ sit down there ibi iṣẹ́ ọ̀rọ̀ wa o ti gbére ná ẹ̀dán bẹ́ẹ̀ sùn parọ́sọ létí ìjẹran. ìwọ̀n bá wọn tí mo rí mò ń sọ bá ń wá ìran mi jáde lèmi ń sọ. kí nǹkan náà tẹ̀jú sọ pé mo tún ṣe báyìí nítorí ọlọ́run. ẹ dẹ́kun ẹ pè mí sówó ẹ pè mí sọ́mọ o ẹ pè mí sáìkú baálẹ̀ ọ̀rọ̀ o kí ló tẹ̀rẹ̀ báyìí tẹ̀ ń pèrú kọ mi tẹ̀bí gbogbo yín ti ṣe kó àpọ̀ ẹ ti já mi sílẹ̀ fún bìchẹ́nà kí ló dé yàrá tó ràn jùmọ̀ tí gbogbo yín kó ojú náà lálára báyìí ẹ̀tẹ̀ kó bomi tẹ fẹ́ fi júbọ tọ̀ lára mi ni kí ó ṣẹlẹ̀ gan. ó dà kọ́ sí wa. kí ẹ. ẹran mi tó jí kó tó sọ bí ọwọ́ alákàn tó kó mi èyí tó jẹ kù lọ́ba ń kú bóde. ilé ìbúkú ló tì láì bàjẹ́ ọ̀rẹ́ àrọ́ sọ̀rọ̀ pé mi náà ni mo kọ́ fún un ẹ̀ wàhálà ló tọ gbàwọ náà ni mo ṣe kọ́ fún un ìwádìí mi náà gba tí mo ṣe kọ́ fún un tí mo kọ́ ọ̀rọ̀ jẹ ni. alábìyẹ́ bọ́ mu lẹ́dàn àbí fẹ́ dáhùn níbi ro tiwa dán àbọ̀ olórí burúkú yẹn hàn nọ́dọ̀rùn ẹ̀ dán ó já wèrè dán. ẹ máa bẹ̀rù ọ̀dọ́ mi rùn sọ́nù ẹ̀ ń gbògbì dáadáa rùn frat sọ́nù sọ́fọ́ ẹ jọ ṣáwa mẹ́ta àbí méjì àbí mẹ́rin ràgbìnú lè ẹ bèrè náà wọ́kọ̀ sí wa ṣé òun gbì ẹran àbí ìdí ẹran àbí tọ́ ẹran láti bèrè. yẹn náà dà. ee mọ̀lúkú tún pẹ́bẹ́ǹpẹ̀bẹ́ ìyàwó lóyún ọ̀nà ọ̀gbọ́kọ. ẹ wo abẹ́fẹ́ tọ́fẹ́ tọ́wọ́ yàrá ká torí lè ti ń bá wa gbé nínú ilé inú o. Hmm. gbogbo wa ní ìsìn à ń bọ́rí bọ́rọ̀ à ń bọ́rí bọ́rọ̀ kọ́ sí jókòó. mo jẹ́ o. mo fẹ́ travel. ah ó dàgbé tẹ́lẹ̀ o. ẹhẹ́n àyìn lè sọ ṣùgbọ́n kí n tó wá travel mo fẹ́ fìdán hàn yín. kí ló fẹ́ tẹ. mi. Ah. mo ń bọ̀. wà ẹ̀ ló fẹ́ pa. alábi. wo bí eh. jẹ̀bú jẹ̀tìrì báyìí bọ̀dá náà ti jẹ bínú gidi gan bó ṣe wà yẹn ó ti gbé wùjà wọ̀ wùjà wùkún báyìí ló wà fún ara ẹ̀ báyìí kẹ̀tẹ̀ jẹ́wọ́ o ìméjèèjì náà lẹ ti kúràn jẹ ẹ ti jẹ́wọ́ kí n bá yín tọrọ fún o kí n bẹ̀bẹ̀ fún yín méjèèjì o bó ṣe wà yẹn ó máa gbọ́ òde tèmi rọ náà tí n bá sọ fún bẹ́ẹ̀ ó máa gbọ́ o. ṣé ìṣepọ̀ ọ̀yọ́nu àwọn ya wèrè mọ́ tilẹ̀ ìwà àtàwọn tá a lẹ́jọ́ ń sẹgbẹ́ ẹ mọ́ jẹun mọ́dàwó. ẹ bá mi béèrè o. jákòrò ìrò pé o jákòrò ìrò pé o wọ́n bá sọ̀rọ̀ kọ́ lọ rè wá wọn ṣáìsì àǹtí rẹ̀ nílé tó sọ̀rọ̀ sí o. dákọ́rì ló pé o. orí bí inú ẹ̀ ti ń gbọ̀ràn bó ti máa ń jàre kiri ni ẹ. orí ẹ̀ náà ni inú ẹ̀ ti ń gbọ̀n báyìí. kọ́síwá ṣe jẹ́wọ́ kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn àǹtí rẹ̀ nílé. kọ́síwá kọ́síwá àánú rẹ̀ rè ṣe mi o ṣe mọ́sàn-án wọn mi sọ fọ kó ṣe dòdò pọ́ìn kó ṣì ṣe irun kọlọ àyà ah, jẹ jẹ wọ́ọ̀kì bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ rà. àwa ń jalè àǹjalè níjẹ̀bú. àlàbí náà máa gbọ́ ọ máa gbọ́ ọ sí mi rẹ́nu. àǹjalè níjẹ̀bú àǹjalè níjẹ̀bú ẹ̀rẹ̀ wá láti òkè rẹ̀ ńjalè. méjèèjì náà lè nìyí méjèèjì méjèèjì ẹ̀rẹ̀ ńjalè. kọ sí wa ó sì dán lójú pé ọmọ nǹkan kan pẹ̀rìn bọ́ ọ bá mọ̀ ìparẹ̀ tètè jẹ́wọ́ ọ má ti lóhùn ọ̀ wà kàn ràn tó bá ń rà kó fi wà ń lọ lọ́wọ́ ẹ̀ mi kì í jàre. sọ ẹjọ́ ní kí mo kó rẹ o sì ní ìwọ̀n kan ló kó rẹ. ẹni tó sì ní. wo mo ń lọ ni o ẹ wo ẹ wo ẹ wo wàhálà ti ṣẹlẹ̀ o èmi ń lọ báyìí ni mo ń lọ gbọ́ ọ̀dájú ah, ṣé ẹni bẹ́ẹ̀ ṣe ń wo ẹran o kì í ṣe ẹran lásán o. ṣé fún sùúrù gbáà tó ń la aṣọ mọ́lẹ̀ tó ń la aṣọ mọ́lẹ̀ pé kì í ṣe ẹran lásán kì í ṣe ẹran lásán irú ìran wo ni ìran lẹ́ran jẹ́. irú ẹran wo wọ́n fi ránṣẹ́ sí mi ní àtìlú òkè ní pé kí n kó fẹ́ gbọ́n mi torí pé ó lè ń dá àwọn láàmú ọmọ kẹran wọn jẹ wọ́n wá mú mọ́jèlé wọ́n ti fi sínú ẹran bóyá tẹ́ bá fura sí mi ẹ̀rí tí mo mọ sa ẹran jẹ nulẹ̀ ọ̀tọ̀ ni iyún o eléyìí tí wọ́n fi ránṣẹ́ sí mi òun lèmi ń sàjẹ́ tẹ́ ẹ rí i pé mò ń kẹran jẹ bí kọ̀lọ̀kọ̀lọ̀ ṣé wá rí ẹni tó kẹran ìjẹ ẹ̀rọ rẹ̀ rèé ṣùgbọ́n ẹni yóò kù torí mọ́jèlé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. jẹ́ fún sùúrù náà la máa tọ́ fún ẹ̀ wà náà ní àjùbá ẹ̀rọ nínú yàrá náà fún yàrá yẹn fẹ́kànnà tó wà láàrin wa náà ni wàá fi gbọ́ sí wàrà ìrora pé kò jẹ fún sùúrù. ṣé bí wọ́n ti bí ọ oníwọ̀kọ lọ jẹrin. mi kì í jàre. èmi sì kí mo jẹ́ dọ́kọ̀ náà sì ti wípé nǹkan ló ń jẹ ṣé ẹni tó wá lẹ́ran ni ó jí nǹkan rẹ̀ jẹ ní òtún mọ́ ẹ wá ni dákun lọ rè wẹ́ràn rẹ yọba ṣe fẹ́ wá. ìmú omi omi wọn mu wọn tu dànù wọn sì mú go wọn fọmọlẹ pò ó lọ tèfètèfè ń sì mú sí mi wọn kàn jẹ wọn sì gbé mi bọ̀rọ̀ wá bí n bá gbé mi tán tó bá tó bí oṣù mẹ́fà bóyá ẹ pé barista. bó bá wù wọn kí wọn ó pe fẹlá. kán pòkù méjì kó wá ṣeré fún wọn tí wọn bá ti wá ṣe tán wọn á ṣẹ̀ṣẹ̀ padà wálé bí oṣù mẹ́fà ní tí mo fẹ́ ṣe nù. mi yìí tìrẹ wúrò fún yàn kan irun wa níjọ wájú jẹ́ ká ṣètọ́jú mi yìí sí yàrá. ó ń parọ́ àbí kí ló sọ. ó mọ̀ ń pa ẹran náà ìwọ lọ kẹran jẹ kọ sí wa ayé rẹ ti ta pa òbí ìgbà tí a bá yan gbàdo. wo bí bá tẹ ẹ bá wà níta o ọ̀rọ̀ ẹran náà là ń sọ o kò sí pé tí o ti ìṣẹ́fẹ́ ń sọ gbẹrẹ ní àná. ṣé mo rí i kí n mí. ṣàánú mi ẹ jẹ jẹ́. yóò sànú mi bọ̀ lálẹ́. ẹ jẹ́ kí gbọ́ ẹ jẹ́ fọ ẹ jẹ́ ká sọ. báwo mo ti kú làwọn bàbá mi gbòmí náà lọ́wọ́ ọ̀sẹ̀ bàbá gbàmí náà lọ́wọ́ òun. díẹ̀díẹ̀ ijó sẹ̀kẹ̀rẹ̀ mọ̀ ń wọra mọ̀ rí ṣé àní wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ọmọ àtọ̀rìnwá tí ń bá wa gbé yìí kọ́mọ ìhò tó lọ rèé kó bá wa òun làánú òun lò ní bí ẹ̀kún àpọ̀kọ̀jẹ́ kí ló dé. Ah, òótọ́ ni ẹ yẹ ká mójútó ọ̀rọ̀ rẹ̀ lóòótọ́ láì ṣe wèrè ìyẹn wo ṣe àmọ́ wa gbóná tó bá ń láì sàmọ́là ọmọ àtọ̀hún rìn wá kan wà á lè wá àyín lóòótọ́ kó mọ mórí kinní kan kó mọ fi lura wọn àlẹ́ àlí náà sì rè asọ́fún sọ́fún sọ́fún sọ́fún pé kó jẹ́ ká mọ fọ́ òun lẹ́nu irọ́ ló bá dé àwọn tó yẹ kó fún lóúnjẹ irú àwa báyìí kò fún wa ńlọ lè fóúnjẹ tàfàlà. má sọ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ kí n jáde ká má sọ méjì náà rọ̀ ẹ ń sọ̀rọ̀ ọ̀bọ síbi ọ̀bọ sọ̀hún òun lọ́rọ̀ ọkàn òun fẹ́ràn ọkàn jọ ẹjọ́ torí ọlọ́run alábì ẹjọ́ torí ọlọ́bì inú bàbá fẹ́ ṣe lọ́kàn rẹ òun kò ṣe má sọ fún torí sọfọ ẹ iṣẹ́ ọwọ́ rẹ àbí oró owó fẹ́ gbà kó sọ fún òfẹ́ máa fọ́ nẹnu jẹ́ kí mi mọ̀ àmọ́ mi ṣe má ṣe àárẹ̀ kó dẹ́ ṣe sọ fún méjèèjì rò fẹ́ má ṣe jẹ́ kí mọ̀. méjèèjì mo fẹ́ mọ̀ ṣe méjèèjì ni téèyàn bá torí iṣu jẹ epo èèyàn sá torí epo jẹ iṣu. ẹ mọ gbogbo nù ẹgbọrọ rà dáadáa tí ẹ ń sọ lẹ́nu a ní pé ẹja pawọ́pọ̀ káwa bá ṣe báyẹn wí ẹni tí ọ̀rọ̀ pé ẹ fọ lẹ́nu ẹ má fọ lẹ́nu orí rẹ ni ẹ fọ. a ní kẹ́ ẹ jẹ́ ká wá bá ṣe pílánì fún a lè fẹjọ́ rẹ̀ àgbà a dín nǹkan gbé ń bi iṣẹ́ a wà kúrọ́ ọmọ ìpóhùn ló gbé e. yes a sì tún lè eyín tiẹ̀ kéré a lè sọ náà sí iṣẹ́. Ah! Ah ah ààyè ah, ah, ah, pa iko ẹ eh, ẹ eh, ó ti ye mi o àyè má jẹ́ kí n purọ́ tán yẹn ọ̀rọ̀ mi lẹ́sọ̀ gangan lẹ́sọ̀ náà náà èdè náà ó ti ye mi. wàláì tàláì wàláì light wàláì tàláì ìmọ̀ràn ẹ ó dá òun rè dájú ó ti pọ̀ jù eh, ẹ wẹ́ má jẹ́ kí n purọ́ tán yẹn ọlámìdé rè wá lórí dán gangan èmi fúnra mi rè jókòó sórí gangan ìmùlù gangan mi jẹ̀wọ̀ ẹ jọ ẹ jẹ́ kí n bèrè kọ́ ṣẹ́ mọ́ sọ fún ọmọ ẹbí mọ́ ẹ bí mọ́ okun ẹ má sọ̀rọ̀ náà kẹ́sọ̀ fọ ẹ ọ̀nà ọkàn ọmọ òbí ọkàn ló ń bí rèrè bí òun o ẹ sọ fún ẹ má ràn ọmọ lọ́mọ lọ sẹ́wọ̀n ṣé o dá ṣé o dá ẹ má ràn lọ sẹ́wọ̀n. kí ni fi ṣe yàn ah. tí wọ́n bá ràn lọ sẹ́wọ̀n náà kí ni fi ṣe yàn ẹ̀wọ̀n náà nílé ò lè tẹ́lẹ̀ oh èèyàn ń lé kinní mú kiri ń gbòòrò ó tún ń fọ ó tún tún fẹ́wọ́ ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ wò ẹ má jẹ́ kí mi ò tán yín o ẹ jẹ́ ká mọ bá ṣe mójútó ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ tí apá ẹ kó sì sọ lẹ́ẹ̀kan hmm. òun gangan lọ̀rọ̀ ó dà. ó kàn jẹ́ pé tá a bá ba nǹkan jẹ́ sí lọ́rùn yóò jọ kó gba gbogbo wa ni o iṣẹ́ bọ́ lọ́wọ́ wa nu o ń gbà yẹ pé ilé kan náà láti jọ ṣiṣẹ́. bẹ́ẹ̀ni ẹjọ alábi akọ̀kọ̀ níbẹ̀ jẹ́ ká fi ìfà létí kẹ́ mọ́sọ̀ fọ stop and kìnìún ènìyàn ẹ jẹ́ ká fi ìfà létí. ṣẹ́ǹgbọ́ adébáyọ̀ fà létí. ọ̀rọ̀ tèmi kò yé wọ ṣùgbọ́n tiẹ̀ ti yé mi ṣùgbọ́n bá ṣe ranjúlẹ̀ náà rè kọ́lọ̀bọ̀ ó dìgbà tí kò sí wa ó dìgbà wa kú. èlé kò bá yí. ó tó rí mi rárá bàbá rí rárá o àwọn tó rí mi rárá bàbá rí rárá o àwọn tó rò ọjọ́ mi bàbá. riwọ rara o àwọn tó mi o mi bàbá ríwọ́ rárá o. ṣé ẹ̀rọ màá ẹran ojú ayé ń bá àwọn àbẹ̀ rẹ̀ sẹ́ra èrè ara rẹ̀ ọwọ́ náà ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì nu o bàbá fálétí sọ́ra mi eléyìí bẹ́ẹ̀ bá fa etí rẹ̀ kò lè gbọ́ kọ́lọ́mù ó ní àwọn ọ̀tá mi lára. ẹ jọ ọmọdé ń bọ̀ náà ti ṣọṣọ onígbàgbọ́ ó dẹ̀ ń kọrin yẹn anybody rẹ̀ bá ní wọn nára bàbá kọ́lọ́mù kò ṣe kiri kó ní wọn nára kẹ́ ẹ mọ̀ sọ fún ẹ ní wọn ọmọdé nára alábì tó ti yapa ko ọlọ́run àní ẹ̀ náà ẹ jọ ṣé ilé olórogún yẹn ti wà láyé polygamous family. ara rẹ sọ ẹ bí mọ o ẹràn tí o. a mọ̀ wíru ó mọ̀ wíru ó nà ẹni sókè. ẹ jọ oúnjẹ rẹ sọ fún ẹ ṣe nǹkan mo ṣe ń jẹ fún ọ ní àgbà àwọn pọ́ọ̀tù wọn papọ̀. lọ́ọ̀rẹ́ gbóúnjẹ lọ́wọ́ ọmọ olè tẹ́jọ́ fara yín létí kiri gbé. báyìí kábàá wí náà tẹnu ọba ní bó ká tiẹ̀ sọ pé anàgànàgà lọ́dọ̀ kọ́ sí wa ọwọ́ wa ò tó kinní ṣé kò yẹ ká ojú ọ̀já mọ̀ fọ́ lẹ́nu. ṣé ìsèporí rẹ yìí àwọn ìyálàjà rẹ wo kì í sẹnu ló ti fọ àwọn ìyálàjà rẹ ọlọ rẹ fọ wọn lójú ọfọ wọn ọfọ wọn pẹtẹpẹtẹ ọfọ wọn gbogbo ara. o mọ̀ ẹ́ kù sọ́wọ́ ẹlẹ́yìn dé sa sórí kí ni mọ̀ tiẹ̀ fi ṣèyàn gan-an èèyàn kọ́ láàrẹ̀ mú ni. sá máa fẹ́ láyẹn. Ọbásanjọ́ ni bí yóò mọ ẹni tí mò ń sọ òjé bàbá o òjé òjé òjé òjé òjé mò ń tọrọ mò ń bẹ̀bẹ̀ fún àánú rẹ ní wákàtí tí a wà ní ìsìn ìsìn ìsìn ó yá kó de ṣàánú fún mi báyìí kó ṣe gbé aráàánú kò mí báyìí tí bá ti rìn báyìí kó gbé aráàánú kò mí aráàánú lọkùnrin aráàánú lóbìnrin aráàánú lọmọdé aráàánú làgbàlagbà kí gbogbo wọn báyìí àánú lọ̀tún àánú lòsì ní àárín fún àárín fún ẹ̀yìn fún gbogbo gbẹgbẹ́ mi báyìí rà kó rárá sí mi náà aráàánú kan náà tó dù fún gbàrà ànúrà náà náà ni mò ń tọrọ fún ní wákàtí àti ọ̀wọ̀ yìí náà ọlọ́run àṣẹ náà wàhálà ni mò ń pè ní báyìí báyìí báyìí báyìí báyìí kò ṣàánú fún mi náà kò ṣàánú fún mi náà dúrà náà tí mi ń gbà ní wákàtí àti ọ̀wọ̀ yìí náà kí dúrà mi tẹ̀ tẹ́wọ́ gbàrà ẹ̀yẹ́ ń gẹ̀rẹ́ náà tẹ̀ wá ń gbé dúrà wọnú ilé àṣẹ náà mi ń pè é fún wákàtí àti ọ̀wọ̀ yìí náà pé kẹ́ gbé àdúrà mi náà kẹ́ God náà kó wá fi òǹtẹ̀rẹ́ àdúrà mi náà kí gbogbo àdúrà mi náà ní kíákíá kíákíá ọlọ́run bí lówó ọ̀tẹ́fàrà ìwárà ni mò ń pè ní báyìí báyìí báyìí báyìí kò tọ́ka rẹ̀ náà kò tọ́ka rẹ̀ náà kò tàánú fún mi náà ẹ̀yà ń gẹ́rì náà tẹ̀ wọ́n ń gbé àdúrà náà wọ inú ilé àtẹ̀lá náà mò ń pè ní wákàtí àti àwọ̀ yìí náà pé kẹ́ àdúrà mi náà kẹ́ gbé wọ́n rárá ṣe kẹ́ gbé wọ́n nú ilé àtẹ̀lá náà ní báyìí báyìí báyìí náà kí bàbá lọ́kẹ́ra kó pì àtẹ sí àdúrà mi báyìí kó pì òǹtẹ̀ sí mi báyìí kí àdúrà mi gbà báyìí kí ijú má tì mí báyìí kí ijú má tì mí báyìí àmín àmín àmín ní orúkọ jésù hallelujah náà hallelujah náà hallelujah náà hallelujah náà hallelujah náà hallelujah náà hallelujah náà. ó jẹ́ bàbá òkè. ẹ jọ padà excuse me ẹ jọ ẹ kúrò lẹ ẹ kúrò lẹ ẹ kúrò lẹ ẹ ṣe ìlú ilẹ̀ ń gbé. ṣé kò sí. náà kò sí wàhálà ẹ jọ bó mo ti lè rí chájà. chájà kò ju dé àfíìsì náà lọ òun náà ló ń ṣe gbogbo ẹ̀. inú ìyẹn kọ̀ pé tí mo ti lè rí fóònù mi kú ni tí mo fi lè chájì fóònù mi kò ń ṣe bá ti chájì àmọ́ ń bèrè. àfíìsì náà ló ń gbogbo náà ní ti fóònù náà ní ti kọ gbogbo náà ló ń ṣe nǹkan náà ni chájà tí wà nídùúgbò yìí. kálẹ̀ tó débẹ̀ yẹn sìn mi ò bóyá lè ràn mí lọ́wọ́ ni bó ni mo ti lè rí mọ́tò tó ń lọ sí elékùté tán. elékùté náà ló dárúkọ báyìí náà náà ló fẹ́ lọ sí elékùté. ó ti pẹ́ ẹ̀ kí nìkan náà tó mú tiẹ̀ nílé látara náà tó kúrò ní ìrọ̀ kùtùkùtù kọ méjì péré ló máa ń lọ sí ìlú lẹ́kùté tí kan náà bá ti gbéra fún àárọ̀ kejì náà gbéra fún ìrọ̀lẹ́ lẹ́yìn tí méjèèjì bá ti wọ̀ọ́rú náà kò sí kọ̀kọ̀kọ̀ tó fẹ́ wọbẹ̀ mọ́. ẹ jẹ́ máa bóyá kò yé yín mi mọ̀ bóyá mo lè rí yorùbá tó lè tí mo lè sọ fún dáadáa tó máa yé ju ọ̀dọ̀ yín lọ. a ò bọ dáná yorùbá náà ni dè tí mò ń sọ fún ẹ tí yorùbá àánú mi kò dán mọ́rán ni. mo ń gbọ́ díẹ̀ tí o gbọ́ nǹkan náà tí mò ń sọ fún ẹ ni tó bá tiẹ̀ fún farabalẹ̀ gidi tó tẹ́tí ẹ̀ bẹ̀lẹ̀dẹ́ agbọ́ràn náà tí mi ń sọ. ẹ mò ń gbọ́ ẹ ní pé ó ní táìmù tó ń lọ ṣé mi lè rọ́kọ ọkọ̀ ojú omi ò débẹ̀ ni. àníkọ̀ méjì péré máa ń wọ̀ọ́rú náà kò sí mi nílùú náà kọjú omi ò débẹ̀ ọ̀n tààrà ẹ̀ fún ẹ̀ kó tó kúrò níbi tó ti ń bọ̀ ni. ṣé mo á lè rí ilé ìtura kan bí òtẹ́ẹ̀ tí mo kàn lè lọ́ọ̀jì sí tó bá lè di tẹ àárọ̀ máa tètè bọ́ síbẹ̀ máa lè báyọ̀. ilé ìtura ṣé o fẹ́ kànràn tó gírí gan tó gara gan. náà kí n ká ti sùn kí lẹ ti mọ nìyí tẹ́yìn má ti sùn níta pé mo lè sùn ẹ má wọlé. kànràn wà mi wà wọn bóyá kì í ṣejú èèfọ ẹ kó rọ síbẹ̀ fúnra rà àbí kí èmi náà kì í gbé ẹ rọ síbẹ̀ fúnra mi. no ẹ mú mi débẹ̀ ẹ mú mi débẹ̀ bẹ́ẹ̀ ni. Eh. kí n tẹ̀lé. Ah, o máa tẹ̀lé mi náà ni má bọ́ sí ẹ̀yìn mi bọ́ síwájú náà ká máa wọra wa náà àbí kò bọ́ sí ìgbẹ́ mi kájọ máa wọra wa ẹgbẹ́ mo wà lẹ́gbẹ̀ẹ́ yìí. ìjọ jákàjọ máa rọ náà. kọ́sítọ́mà dáadáa ni eh? dáadáa ni kọ́sítọ́mà dáadáa ni àti ẹ ti mẹ́nu bẹ̀. bí mẹ́nu kọ́kọ́ bọ̀dá chaati fún gbọ́n mi ní yàrá rà kọ́wọ́ yàrá kọ́ àrọ̀ sùn. ẹ wo ẹ̀gbọ́n ẹ kọ fún mi bí ìṣẹ́jú márùn-ún kẹ́ni tó ń lo yàrá yẹn kò fi ṣe tán torí yàrá tí mo fẹ́ fún yín yàrá tó lè gbèyàn méjì. ẹ eh, no manager ìṣẹ̀rí nǹkan tí mi need èmi ò fẹ́ yàrá tó gbéyàn méjì o nǹkan tí mo after ni pé tí room bá ti clean tó neat ìyẹn ni mo after o ṣe gbọ́. ẹ gbàgbé tí o ní neat àtẹ̀yìn kan bá dénú bẹ̀ ẹ lè jẹun kò sí tẹ́ ẹ lè ṣe nù bẹ̀ ẹ wo ṣẹ́rí tí mo bá tan ac àti fan fún yín five minutes ẹ máa sábọ̀ tà yín. really. a òtútù ni. kí ló jẹrẹ jẹ tó bá tẹ fún ìjókòó náà o ti máa ń tẹ báyìí o máa ń tẹ báyìí. eré mu ti wà lórí ìdúró ń bí ni. bòkìrí burúkú tó wà lára ẹ ti yẹ mi burúkú yẹn ti fa gbogbo mùdùmùdù tó máa jẹ́ kó dúró dáadáa kúrò. ìyá kí ló ṣe wọ́n. bèrè ọ̀ ó ti ṣiṣẹ́ ni ó ti ṣiṣẹ́ gidi gan ni gbogbo tápọ̀ rẹ̀ náà ti wá yẹ báyìí. ṣé kò ń ṣe accident. fi ẹ lẹ fi ẹ lè bọ̀ dáná. ẹ ṣe mo lè rí àwọn olùkọ́. Uh, why not ẹ lè rí. kókò kọ́kọ́rọ́ náà kọ́kọ́rọ́. ok uh, ẹ máa wọ ẹ máa yẹ kí n bọ̀ ẹ náà ẹ máa wọ ẹ ṣáà wọ ẹ máa wọ ẹ máa wọ. ẹ á bọ́ síwájú bẹ̀rẹ̀. ma nu tọnà bọ̀yá tẹ̀lé tẹ̀lé tere tere tere tere máa bọ̀. Òkè ìkọ̀kọ̀ náà. Ó jẹ̀lẹ̀. Olóṣì ni bọ́sẹ̀ o. Ṣé mo kí bọ́sẹ̀ ò clean ní gbogbo yàrá yìí? Eh, láti bí wọ́n nà tí wọ́n ti lò tán. And that's very bad. Ilé Bukina bọ́sẹ̀ yàn pẹ́. Ẹ jọ̀ọ́ a lè bẹ́tà rò. Ilé yóò bẹ́tà tó ni. Ilé bẹ́tà bọ̀ mi ò lè sún mi Ah, bẹ́tàrú ah, ẹ jọ tẹ bá lè fún mi ní ìṣẹ́jú márùn-ún mr dìjì máa jáde nínú rúùmù táwọn wà. yàrá òde kí náà ṣe bẹ. ẹni tẹ́yìn náà wá ṣe làwọn náà ń ṣe. Ah, wo wo bí bọ̀dá fi kun ẹ̀ balẹ̀ kò tí kankan tó ti gbọ́ máníjàrá kò tí kankan ní gbogbo fún dùgbò yìí kò sí létura kan náà tó bá létura tó wà yìí létura rẹ̀ náà ló gírí kan tó bá ń gbọ́ èrè gírí gan létura ẹ̀ náà ló ń jẹ́ bẹ̀ tó kó fi kún ẹ balẹ̀ máa ń jàrà tòmọ̀nkárà tó máa tẹ fún mi ní tìǹtìǹ fún mi ní ìgbà rẹ̀ máa gbá bíbà yà máa nu gbogbo bíbà máa kí gbogbo bíbà yẹn tìǹtìǹ náà kí gbọ́n mi lè túnran ayọ̀ òun tó dáa náà ló máa tù ní bíbà yìí ṣe kíákíá mo rí bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹni. òjì nìjọ́ máa tẹ̀lé ẹ nìjọ́ ẹ máa tẹ ẹ jẹ́ kí n ẹ jẹ́ n ṣe ẹ jẹ́ n ṣe tó gbogbo ẹ̀ fúnra mi. oníṣẹ́ ara ẹ ti mú un ọdún tí wàá wọ́ wa di ẹsẹ̀ báyìí sáàbà ara parasitamọ́ wọ́n bá sì lè rọ. ẹ̀pẹ̀lẹ́ o ah. ṣẹ̀wà dáadáa gbọ́n mi rèé o. Ah. ó tẹ̀tẹ̀ dé láti ìlú ògbó ni ah, fìdílé rẹ̀ ara ẹ̀ máa bọ̀ ṣé dáadáa lẹ dé ẹ kú ewu ọkọ̀ ẹ̀lẹ́. ẹ káàbọ̀ ṣé ọkọ̀ jẹ̀po ìyá ẹ pẹ̀lẹ́. ẹ ara ilé o ẹ wà o ọtí pariwo. ni torí ojú ọmọ gbogbo wa fi ń wò á mọ̀ pé ẹni tó gúnrégé báyìí ràn wọ́n. <laughs> fìdí rẹ̀ jẹ́ kó dáa jẹ́ kó kun àwọn èèyàn jáde náà kán wọ́n wòran pé mọ́ mi tẹ̀tẹ̀ dé láti irú ìbò. ẹ jẹ́ káwọn. no ayé ní láti pariwo náà èmi ò ṣàlejò you know um, time tẹ̀ sí lọ́gbọ́n ẹ jọ ṣé any nice hotel wà lérí àyè. ààrí ẹ mẹ́bìnrin tó lọ ṣeré nice wọ́n fún ló nílẹ̀ ní kò àǹbọ̀dé fún nílẹ̀ sọ́fọ́ kò kọ́ ilé àbí kò kọ́ tẹ̀lé àmọ́ ibi ilé hòtẹ́ẹ̀lì rẹ̀ wà Ògbómọ̀ṣọ́ kọ́ńdé Ògbómọ̀ṣọ́ àràgọ́ living things àmọ́ now now now living things àmọ́ now now now living things kì í sáàtì ló ó lè tẹ̀ mọ́ ní ritual kì í sáàtì ló ààrẹ àwọn tèmi sáṣẹ́ sáṣẹ́ wọ́n sá sọ ẹ lórí ìmọ̀jú ìbẹ̀rẹ̀ tí máa rí kẹ́ ẹ ti wọ Ògbómọ̀ṣọ́ lọ nice hotel nice hotel ohun rẹ̀ gbàdédé Ògbómọ̀ṣọ́ kan. gbọ́mọ̀ṣọ́ ẹ̀ gọ̀ngọ̀rọ̀ ni. ẹ jọ ẹ mọ nǹkan tí mo ń ṣàlá ti sọ ẹ gẹ́ẹ̀tì mi ráìsì ẹ mo ní ṣé hòtẹ́ẹ̀ tó dáa tó wà pátí mo lè sùn ṣó wà lérí ayé jọ. ókè hòtẹ́ẹ̀lì bí ilé ìtura ah, ó ti yẹ káàbùrò yín ó ti mú yín yàbẹ̀ ètè mú yín wálé o Eh, ibi tó mú sẹ́ẹ̀kì wa lọ́njọ́ ní ọ̀ràn tí ibẹ̀ mọ́ ni. kí ló tẹ̀lẹ̀ gan wà gbàràgbà tó ń tẹ̀lé agbárangbá tẹ́lọ̀ náà tán bèrè lọ́wọ́ ẹ̀sì náà ló ń pọ̀ kàrẹ̀ báyìí lẹ́ẹ̀kan rí burúkú tilẹ̀. o tọ́ngà o tọ́ngà ṣẹ́ni lẹ́yìn òtẹ́ẹ̀lì ran darúkọ yẹn rí ohun mọ́ yẹn ètò sótẹ́rẹ̀ ètò dá ẹ wọ́n lọ bẹ́ẹ̀. gbẹ́nu ẹ̀ na gbogbo arábà ẹ máa ń jẹ láì níyì a máa ń bura wa jẹ ní kọ̀ọ̀kan a máa ń ẹ gẹ̀ẹ́sì kankan náà ó ti mọ ara ni. ẹ lẹ ẹ ká wọ ẹ kọ ọkọ. ẹ Àlàbí Àlàbí ó ti ṣẹlẹ̀ o kí n ti ṣẹlẹ̀ o Àlàbí ti di di di di ẹ̀dùnà sẹ́yìn èsùn ni tó jẹ́ pé ẹ mọ̀ wá dìyàn lọ́wọ́ téèyàn bá ń sùn kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ sísú kọ kọsíwá ti gbé tuntun dé o ajá afọ rẹ jẹ kó dìde nítorí sọfọ ẹ kàn ti ń pè kákúkákú ohun ròmṣẹ náà kọsíwá iye èrò wa nùlé iye ẹ̀gbọ́n wa o. kọsíwá o tún ti gbọkùn mi wálé. bọ́tẹ́ ẹ̀gbọ́n rò ń pè é. ẹ dákun ẹ dúró náà àbí ṣé ìwèrè ń ṣe ọmọ kọsíwá yìí ni ó sì jẹ́ pé ó fẹ́ mú káàmpù yìí ọ́fíìsì wa ó fẹ́ sọ dílé bambótù àfi jìjìjìjìjìjì ọkùnrin ní lójoojúmọ́ bíi aláfiṣe ṣé kó sọ̀rọ̀ rẹ̀ dẹ́rú ọwá kó máa kọ́kùnrin kì í. bó ń ṣe ṣe kọ́rọ̀ èèyàn o ẹ̀rọ òǹgbẹ wáyé náà ẹ̀ pálọ̀ yẹn ṣètò kò ṣe é ìmú wọn yàrá so mí lè mú ní condition pé yàrá ah, oṣù fẹ́ sọ bí. o mọ ni o da ojú rè iná rè ẹ ká wo ibi tó fẹ́ bá rè. bàyánà pẹ̀rẹ́ bẹ̀rẹ̀ o bẹ̀rẹ̀ wa ti jókòó ti pẹ́ràn àti rẹ̀ síra pẹ̀rẹ̀ mo ti bẹ́ẹ̀ ṣe ibi ibùsùn yẹn náà tó máa sùn náà mo ti tẹ́tsọ̀ gírì náà sírí ẹ̀ kò wá gbéra ẹ̀ báyìí ní gírì gbà ní dìde nìkan náà kò lọ tẹ́rẹ̀ sórí ẹ̀ kò sùn báyìí fúnra rẹ̀ tó wáyé pé òun yẹn náà kò tanra ni ìyẹn kò ń ṣe problem rárá mi pọ̀ ń bẹ̀ ṣẹ̀ náà wà ń bẹ̀ ṣẹ̀ wà ń bẹ̀ tí wàá wẹ̀ kò bọ́ sórí ibùsùn yẹn náà kò sùn fúnra rẹ̀ kò sí nǹkan kan tó máa tẹ̀rẹ̀ nínú ilé yìí. ẹ ṣe gan ẹ mo really appreciate yín ẹ kú tọ́jú mi náà ọlọ́run á dúró sí i èèyàn bí orin ṣọ̀wọ́n mo ṣe rí ibi tí mo wà mo ti wà òkè kílẹ̀ kan fi mọ́ ni ó ti mọ́ wa lára ṣe rí ìlú tá a wà lọ́hùn àwọn àrùn tí èèmọ̀ ju ìgbà mi àmà wà ń bi iṣẹ́ tá a máa wà all night tí ò sí ní kankan. Ah, ah, eh? fún òru ẹ̀ náà yàrá rẹ̀ máa fi ń jẹ̀ràn yín bá wàá jókòó báyà láti ìrọ̀ dálẹ́ láti lẹ́ẹ̀dì ìrọ̀. bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ kàn máa ní ìdí sinmi gbàtà wọ́n lè bá get bread. mọ̀nà pọnapọna bò mélòó náà ló wù ọ́ tí wo bá ti wàrà o máa rí pọ́nà ìyẹn ń ṣe problem. ok ṣe wà ní ra bread. Ah, ah. tìfúnpẹ́tẹ̀ tìfúnpẹ́tẹ̀ ṣọ́ra gidi gan nínú ilé yìí o wá wọ́n púpọ̀ náà ló fẹ́ jẹ oúnjẹ yẹn ara bí wọ́n nìkan náà ló fẹ́ gbé nǹkan náà jẹ owó yẹn náà ti pọ̀ jù. gbàtẹ́ pẹ̀ pọnú lé kò lè dáa kó jẹ́ mi nìkan àwọn ẹni tó tún lè ní test sí bread bóyá kẹ́ ẹ̀ ra gbogbo ẹ̀ so everybody wà òkè. gbogbo wọn tó wà ń rí wọn jà wèrè gan wọn máa ń bùyàn jẹ báyìí gbé pẹ́tẹ́ sẹ́sẹ̀ gbégbégbé sífọ̀ ẹ gbé má dáa nǹkan kan náà má bá wọn tọrọ mi pẹ̀lú gbogbo wọn ti ń jà má bá nǹkan kan tọrọ tí màá fi dé tó ti gbọ́. ẹ ṣe. ẹ ṣe ojú ojú problem.

àwọn eku wèrè karamba ni tí wọn máa gbẹnu sí gbogbo oúnjẹ nu ilé. wo wọn ti fojú mi rí mọ̀ bó gbogbo oúnjẹ nu ilé ni wọ́n ń gbẹnu sí ó sì léwu. Ah, òkúté yìí náà tó tó ọ̀rọ̀ náà nìkan náà tó ń sọ nípa àwọn òkúté yìí náà bóde ṣe wà yẹn náà wọ́n máa ń ṣekú pààyàn ni wọ́n ṣe fún lassa fever pé àwọn èèyàn náà dẹ̀ máa ń sọ náà pé lassa fever yìí náà ó máa ń tètè pààyàn náà jù bọ́n lọ. bẹ́ẹ̀ni. lassa fever náà àtìkúté náà ó dẹ̀ sọ pé kò ní gùn náà tán máa ń lò fún. olóògùn. lassa fever ní gùn. gùn wo náà wà ní gùn tán ń lò sí. ìṣọ́ra ni oògùn rẹ̀ tẹ́lẹ̀ ìbò máa ń pè ní kíáfù. kíáfù. kíáfù. kíáfù. kéèyàn ó rí i pé gbogbo àyíká abi tó ń bá ń gbé kọ́mọ tónítóní pàtàkì jùlọ inú kìsìnì níbi téèyàn bá ń gbóúnjẹ sí torí àwọn kìnìún bí wọ́n bá lè kí ẹnu bóúnjẹ báyìí àgàgà àwọn alágídí inú wọn táyè bá gbà wọ́n tán wọ́n bọ̀ bẹ́ẹ̀ wọ́n sù sí i wọ́n sí i ní máa fa ìlàsàn àmọ́ báyìí ká bá ti mọ́ tónítóní téèyàn ti sọ̀ra rẹ̀ kí ni kò lè sí làṣà hmm. èèyàn ò lè ní làṣà fífa. ẹ yà tètè máa lọ sún ìyá rẹ tètè wọn ah, ah. pè mí àti ẹran à ń ṣọ̀rẹ́ púpọ̀ náà tètè máa lọ fún ìyá rẹ. kò gbèdé ògbékè sáà bá rẹ dà sọ́hùn kó kó lọ náà fún mi má kájú sí ní pé n ṣe.

dákun lọ́ọ̀rẹ́ bá ń wá wa mo fẹ́ lò ní ìsìn. n kẹjọ ma búlẹ̀ ń kú mẹ́ náà mu. wọ́n ah. búlẹ̀ tì wọ́n náà. mi lásán èkejì ajá ní sọ́kọ́ lọ́ọ̀rẹ́ bá mú nǹkan mi. ah ah ah madam ye ah. kúròjẹ kúròjẹ. ẹ jọ hospital. bọ́rọ̀ ló bẹ̀rẹ̀ fún jíjẹ jíjẹ ni ó gbé gbogbo ẹ̀jẹ̀ tán gbé yòókù náà jẹ kí ló dé kí ni tẹ̀rọ tẹ̀rọ wà ní yàrá o èpè ìpápá bó ni gbogbo ènìyàn rọ̀ báyìí torọ ó wá yàrá mi mọ̀ kọ́nà tó ń kó fún un gbọ́n mi bá mi wò ó. kí ló ṣe yín inú inú yín mọ́mí ò gbọ́dọ̀ kú o kí ló jẹ ẹ̀gbọ́n mi. inú yín wá bá ń gbèsè lẹ́gbọ̀n rẹ ni. wọ̀n nǹkan náà ni kò gbé wọn àrògbó èdè ẹ̀ túmọ̀ rẹ̀ rẹ̀ rà kò wò kí nǹkan náà báwọn náà ló tètè. Ah. Ah, jùlẹ̀ lásán iṣẹ́ jùlẹ̀ lásán ọjà mọ̀ bọ̀ mọ̀ bẹ̀ ká tiẹ̀ jọ gbé ná. má wọ jẹ tẹlẹgbọn rẹ ni olórí ìlú ọmọ ẹni àbí wà á ti ọ ni. bá mi gbèdé kan náà rẹ jọ ń jọ bá mi gbèdé ọmọ ti kú ǹjẹ́ ìyọ̀ bọ́ lẹ́kùn rẹ̀ mọ́ ó ti pààyàn gbogbo ayé ni ẹ wá. irú màmá òun kú wò náà yẹ. ìyálẹ̀ jọ jánu mi ti fún jánu mi tíjú ara ẹ̀ rà kò fi wọ̀ mí rà wọ́n jẹ́ kí ìṣírí mi tú náà mi mọ̀ọ́mọ̀ ju kiri náà sílẹ̀ jàdédé ló jábọ́ ní ìwọ́ mìíràn tó jábọ́ sínú jíjẹ náà ti fẹ́ gbé kú jẹ. Ah! kọ́sí wá kọ́sí wá oògùn ekúnú tíì tó sì pè yẹn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ́fẹ́ pa ni. mi ìfẹ́ tẹ̀kú pa ọ́ àmọ́ tó bá jẹ́bẹ̀ jẹ́bẹ̀ náà tó sọ lásìkò kejì náà á jẹ́ pé kọ́ọ̀lẹ̀ tiẹ̀ náà nìyẹn náà ah! ṣebí kí wàá ti lówó lọ́wọ́ ni ìgbà bẹ́yàn ẹ̀mí lè gbọ̀n yà ẹ́. kọ́sí wá. Mm. mm owó òǹwá dà ń bolo gbé e sí. mo ti ṣe gbọ̀ngbọ́n mo ti mo ti dì í síbẹ̀ pò tínà tó jókòó sí ibẹ̀ náà. kò sí wa ọ̀dájú ni ọ́ tí wàá ní bọ́kùnrin bá wa kú kí láwì fáwọn yòókù tí tàjọ ń bẹ́nu lé. ìyẹn náà ló kéré ju gbogbo ọ̀ràn tó wà nílẹ̀ yẹn náà kú lọ́hùn la máa tọ́pọ̀ pa á tí kú lọ́hùn bá ti dé náà kí nìyàn fẹ́ ṣe kò tí ìyàn náà tó lè bì lọ́rùn lẹ́jọ́. kò sí kò sí wá. ẹ wọ́n náà tó kùn náà ní káwọn náà káwọn máa ṣe fún gbàdúrà fún lọ́wọ́n ọba náà pé kú náà o kò jìnnà sí wa rere. ìwọ ọmọ yẹn ọ̀dájú ni ọ o. Mm-hmm. ìyẹn rẹ̀ náà. nítorí owó. ṣé wo ṣe fún fẹ́ràn owó ni. mi ò fẹ́ràn owó báyìí kódà ó yẹ kí n ṣọ́ra lọ́dọ̀ rẹ̀. ọ̀dà mo yọ ọwọ́ mo yọ ẹsẹ̀ náà. má yọ ọ má yọ ẹsẹ̀ náà gbọ́ àná mi náà mọ̀ pé mi pẹ̀lú àná kan náà ni mi àti. èmi rẹ̀ ṣèkan náà èmi rẹ̀ ra owó wọ owó náà jẹ́ kí n tẹ̀lé ẹ̀rẹ́ ìnà àbí wọ́n máa tẹ̀lé mi fìyẹn rárá tá a bá ti dé irun òun náà àjọ máa jòjú ẹ̀ náà jẹ́ kí n tẹ̀lé ẹ̀rẹ́ ìnà àbí máa tẹ̀lé mi lẹ́yìn àdáràn báyìí ó ṣe ní pé wàhálà ńlá lílé tó ṣẹlẹ̀ yìí tí bá ṣe máa wòran rẹ̀ kọ́lọ̀ má jẹ́ kọ́rọ̀ wọ́ padà lọ́dọ̀ rẹ̀ wọ́n ó. Ah, ah, alábí kíde kó máa sọ dídọ̀ ọ̀rọ̀ rẹ sẹ́yìn máa ń yàtọ̀ sí dandan nìyàn ní ònìyàn ti kú kálẹ̀ náà ẹni rè kú òun rè kan sí wa ẹ sọ fún òun mọ̀ rí bí ẹ̀gbọ́n wa ó ti kú kó mu fóònù kó pé àwọn aráàlú sọ fún ẹ máa bọ́ òun ti ra kásíkẹ́tì ẹ̀gbọ́n òun ti ṣe kiri ó ti fi àgbà ṣe ikú òun ó ti lọ kọ́dẹ̀ wà gbé ó tó simple kọ́ sí wọ́ọ́ ya ìpè wọn jáde. nítorí nítorí má kiri kan tí mi rà pò torí gbọ́n tó wà ń lè ń lè ń bíbá yẹn náà mi mọ̀ gbọ́ràn rí rárá o mi mọ̀ rí níbi kankan gbàrà tí mo lọ sí yìí ń bẹ tí n fẹ́ ra pọ́nrán náà ni mo pàdé ẹ̀ náà lóní òun lọ tí ìlú kùtẹ́ àbí kìríkan kìríkan gbàrà tí mo wá gbọ́ pé ó sọ̀dẹ̀ eyín lẹ́nu náà mo jẹ́ ní kí n wá fún yàrá mi mọ̀gbọ́n ìrí o láàrin mi pẹ̀lú ẹ̀ náà ní báyìí báyìí báyìí náà mi mọ̀gbọ́n ìrí o. ọmọ àlè ni ọ̀wọ́ kan sí wàá wèrè yìí ṣe rí pé àmọ́ conspiration kan tá a ṣe ẹ̀wẹ̀ má jẹ́ kí n tàn yín jẹ ẹ jẹ́ ká wá ọgbọ́n tá a fẹ́ dá sí àbí kẹ̀ ká kóra wa ní ìsìn bóyá ká lọ sí police station ká lọ lè pa àwọn ọlọ́pàá wa kí wọ́n bá wa yanjú ẹ̀. ọ̀nà tọmọ yìí ọ̀sà àfìfà sọ pé ń pé okò ọ̀pá ńlọ ń bá wa ọlọ́pàá ẹ̀wẹ̀ àbí kẹ́ ẹ jẹ́ ká pàmò pọ̀ káwa bá ṣe gbé òkú ìta lọ rèé dùn síbi kan tí ó dòkú ìjọba ẹni tá a mọ̀ rè tá a gbà sílé tọwọ́ akú tí kọ́síwá bá ya dìndìnrín tó má lè jò wálé ṣé àwa náà ayamukú mẹ́kọ̀ọ́ lọ́jà àgbà ni. mẹ́rin sọ ọ̀rọ̀ wọn sọ ọ̀rọ̀ wọn sọ ẹ jẹ́ ká làjẹ. bí a bá fa gbùrù yóò fa gbó. wọ́n sọ wọ́n sọ ẹ̀yin ìṣẹ̀lẹ̀ ẹ̀yin ìṣẹ̀lẹ̀ ẹ̀ wọ ẹ̀bì rẹ̀ jẹ́ ká káyà gbọ́ kí ni ọmọ rẹ̀ máa gbọ́ gbòòrò èmi ń bọ̀ mo fẹ́ yára rẹ̀ mo fẹ́ yára rẹ̀. ọmọ ègún kò sí wá pàlejò nítorí owó pàlejò àjàǹtí èlé. ìyá máa gbọ́ àjàǹtí èlé. bàbá máa gbọ́ àjàǹtí èlé. ọmọ ègún pàlejò nítorí owó pa àlejò àjàǹtì èlé. ọmọ ègún kò sí wá pa àlejò. Ah! nítorí owó pa àlejò àjàǹtì èlé. ìyá máa gbọ́ àjàǹtì èlé. bàbá máa gbọ́ àjàǹtì èlé. ọmọ ègún pa nítorí owó pa àlejò èlé. jókòó ẹ̀rù ń bà mí àyà mi ń já o. alábi kí ni kò sọ̀rọ̀ báyìí lọ́mọ èsì kí n bá ẹ̀ lẹ́rù kí n bá ẹ̀ lẹ́rù. kẹ́sìkò ẹ̀ bá a ṣe mọ wí mọ léfù kọ́kọ́ tó mọ léfù kọ́kọ́ nu ẹ̀rù ń bà èmi àyà mi ń já o kẹ́sìkò. torí pé bí mo ṣe ń rò ó yẹ kí wọn náà máa bá mi fọpọlọ bá lọ o ṣé kìí ṣe pé òkúta lọ sin báyìí ẹsẹ̀ rẹ̀ ó padà yọlẹ̀. <laughs> alabi ìyẹn ni kó má sọ ìdá padà má tún sọ wá àmọ́ sórí ẹni rè bá ti ku tó ń kúre yẹn ẹni rà ti sí ìyẹn ti yọ gbogbo ọmọ kókórè wà nítorí ọmọ kó bá ku kó yóò dé bọ́sítọ̀pù rè yẹn o kókórè wà lẹ́ gọ́gọ́ nítorí ọfọ jọ báwo láti má pọ̀ nìyàn kó jẹ́ sọfọ owó má disapia èmi fọ̀rọ̀ owó ṣeré o yẹ fún bi nípa fún bi nílì tàn wọ́n kàn gbé olè má gbé nítorí sọfọ owó rojú ìrì kòròkòrò àá láàjọ fojú rí kòròkòrò àdìyẹ́dọ̀ dídé owó àpòrà jọ ọmọ sọ fọ nfọ nfọ nfọ ṣe rẹ nílì sọ kí mi dé láì mo bí mi ṣe bá wọlé kí mi jáde mo lọ́rẹ́ yẹn èmi fọ́ níyànjú wo tó sọ fọ ọmọ sọ fọ mo gidi dì mo mọ bí mi ṣe ṣe. òótọ́ ọ̀rọ̀ ni o. a jókòó kò ní dáa fún yàgbá epo. àṣẹ. ayé kọsíwá ayé gẹ̀ẹ́tì ẹ̀gán ò ní sún wọn. àṣẹ. òótọ́ ni bó o lè á ṣe lọ sọ yànnú tó jẹ́ pé àwa ará lọ àràbọ̀ owó owó owó owó lè disappear ó disappear. ọ̀rọ̀ ló sọ o wúwo kì í ṣe ìjẹ̀bú nìkan ló fẹ́ràn owó. ọ̀yọ́ gan sí èrè ní owó wọn lákàn wọn lọ́dọ̀ rẹ. tówó bá ti délẹ̀ báyìí àníròdù kankan mọ́ báyìí a mọ̀ ṣe kùrùkùrùkùrùkùrù àwọn èèyàn mọ̀ wá jí bá mi lé ní jálọ jálọ jálọ jálọ àṣà ìlọ tẹ̀ sójú ẹ̀ tó bá ti di bí owó. kò sí tù wọ́n mu tù kò sí fọ́. orí ẹ̀ burú o ti mọ iye tó wọ́n jẹ́ sí ni já sọ iye tó wọ́n jẹ́ náà ẹ̀kírò jẹ̀rẹ̀ tó nǹkan wo bí ìgbà tó yẹ pé wàhálà rẹ̀ òtítẹ́ ẹ̀wọ́ náà tí àpótí owó rà kó pínwó sí méjì náà ká pínwó ní gbọ̀ngbà kíákíá. ọ̀ sì wá owó mọ kan ọ̀la bí bá a fẹ́ pin ni a sì mọ. iye iná iye ike má ṣe é pọ̀ sí iye ike má ṣe é pọ̀ sí bù. ó ti ẹ̀ dá wo wo wo mọ̀jà ariwo kọ́ ariwo kọ́ ó ti ẹ̀ wá yẹ ni gbogbo. Ah, ah. Ah àyàpá ah, ikó ọ̀dàlẹ̀ ni ọ́. kò yẹ kó jẹ́rù wọ ìyàpá kò ńlá bàǹbìrù wà tí ò dà báyìí kó tó sojú fẹ́ tóbi ìwé pẹ̀jọ́ ẹ wá mú owó níṣẹ́ wá ṣe ẹ wá rán kùn ọlọ́run ló ní ẹmọ́ tilẹ̀kùn. ọ̀dàlẹ̀ ni wọ́n wà òun ló sọ ó tán ra akọ̀kọ̀ níbẹ̀ ẹjọ́ ní ẹ máa pọ̀ nìyàn àmì sọ ní ẹ pa ènìyàn yẹn ẹ ṣe kiri wọn ká lajú ṣòkòtò àmọ́ yẹn jù ní ẹ máa pẹ́ o ẹ tilẹ̀kùn mọ́ ibi tí gbọ̀ngbọ̀n tí wọ́n fẹ́ one one thousand ká máa pẹ́ káàkiri mo bá tọ́ sí káyanjú rẹ̀. ojókòó jáde pa gbogbo eléyìí ẹni tó fẹ́ kú ọlọ́run ti sọ pásìkò rẹ̀ tó ni ọlọ́run ló pe eléyìí. lọ́rọ̀ kan ọlọ́run rè pọ̀. mo ti jọ fún màmá náà tẹ́lẹ̀ pé kú lọ́rùn náà ni lọ́run ló pa ní méjèèjì náà wá wò wá méjèèjì tututu wa obìnrin tó jẹ́ pa tẹ̀yìntọ́ látọ̀ràn sàn ni wá pé apààyàn àwa tá a lè pa fún díẹ̀ kò kúrò a lè pa fún díẹ̀ lásán. wo ẹ fọ̀rọ̀ adìẹ lẹ̀ ntẹ́yìn náà ṣe bí ìwà ọ̀dàlẹ̀ ni ẹ ṣùgbọ́n bí tá a bá dé ẹ mọ̀ jẹ́ kí a jẹ́ pé ẹni tí ò mọ tá a ṣe tí lè fi jó kó a mọ bá wa dá sí o. ò ṣe o. ẹ mọ̀ jẹ́ kí ọ̀rọ̀ yìí dọ̀rọ̀ ọlọ́pàá ẹ mẹ́kọ́ ọlọ́pàá rè wọ́n fẹ́ gbọ́ nǹkan méjì. wọ́n fẹ́ gbọ́ rárá wọ́n dá kéèsì. ikú bá wọn lẹ́rù gan-an tí wọ́n bá sì ti gbọ́rọ̀ ọkú èmi rọra yọra mi ni. ẹ torí kò ní í da rárá kó jẹ́ pé ọlọ́pàá ni ó wàá máa sọ pé ń tẹ́ ẹ ṣe o ọ̀rọ̀ ẹ̀wọ̀n ni o wọ́n wàá máa fún ìyá yín àgbà tó jókòó wọ́n lè fún wọn bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún àwọn tí wọn fi bẹ́ẹ̀ lẹ́ran láà ń tiẹ̀ kọ́ sí kí wọ́n sá lọ́dún mẹ́tàlá ìwọ tó ti fẹ́ kú tán náà tẹ́lẹ̀ kí wọ́n fún ọ lọ́dún méjìlá. ọdún mélòó ń wò fún wọ. mi ò fi bẹ́ẹ̀ lára àyà wọn ò lè fúnrú wa ìjọ ọdún kan lọ. ọdún kan jọ ọkàn sọfọ kan ẹni rẹ sọfọ kan jù sí kòtò nǹkan. àwọn ò fìbọn fọ orí rẹ ni. mo wà níbẹ̀ mo nínú wọn ṣe nǹkan. oṣù mẹ́fà ni Eh, ìwọ ṣe tóṣù mẹ́fà níbẹ̀ yẹn. jerry eh. well ní ìméjèèjì náà eh. ọ̀rọ̀ lásán lásán náà lẹ́ ń tọ̀ ah. ẹ ń jábọ̀ nírun yín ni. ní fún wo yìí tó wà fúnlẹ̀ yìí náà mìíràn ni mo ti jẹ́ fún wo yìí mìíràn ni mo ti gbá tẹrù bí wo yìí náà ti jókòó sí bíbá yìí náà mi ì lè ṣe fún pínpín dọ́gbàdọ́gbàdà ní fún tèmi ní tèmi ní ìkànnà tó hùn mí náà tí gbogbo yín lè máa ni pé màá fún yín ní ìkànnà tó hùn mí náà. ẹ jẹ́ ká pẹ̀lú ọmọ pẹ̀lú ọmọ nǹkan ní jẹun lórí ó dàbí pé ẹ̀jọ̀ gbádùn dáadáa. àwẹ̀gbọ̀ wẹ̀gbọ̀ wẹ̀bà ń wẹ̀rẹ̀ máa fọ ẹni ẹ jẹ́ ká mú déédéé náà máa yọ̀ náà kọ̀kọ̀. ẹ sùúrù ẹja na sùúrù sí kẹ́nẹ́ ẹ̀ á fi sùúrù yanjú ẹ̀ ah, ó lóun ò lè bá yín pin wo ó lóun ó bùn ẹni yìí tó bá wù ú bẹ̀ ni. tó yẹ kẹ́ pé ẹni sọ pé jókòó. Ah, jókòó mọ́ pariwo mọ́ ìyá apá ẹ̀kọ́ ti sọ̀rọ̀ tó ní ó yá ó yá ó yá mo fa se mo mo mo mo mo ya mo da se na da ya ẹpin ẹbẹ ẹbẹ ẹbẹ. ẹ ti fún mọ́ta. ọlọ́run ó ta yín iye tó bá mú un ni mẹ́bí wọ́n ti lanu ẹgbògá ní ìsìn tó bú mi àbẹ́ mi kò bú nìyí. ìyá pápá ẹ má bínú gbà náà ẹ má gbogbo ọ̀rọ̀ tí ò tó nǹkan lẹ́yìn má kàkún ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. èmi wò fún lọ́dún mẹ́jọ. ẹ̀yin kọ́ ẹ̀yin. tí ẹ báyìí wo sọ̀kò pẹ́yẹ ń wé tarọ́ ẹ̀wọ̀n ẹ̀ ibi ọba dúró sí mi. ẹ mi pẹ́ ẹ má pẹ́ ẹ má fi owó ránṣẹ́ sí mi. ìyá pápá ẹ pín. alẹ́ ní sùúrù a ti ẹ pè yín bàbá kan. kí òkè mo dúpẹ́ gírígírí ọwọ́ àwọn ò jẹ́ pé mo rọ̀ ráyọ̀ mo bọ̀ rọ̀ ráyọ̀ o ṣé mo dúpẹ́. káàbọ̀. owó mi dà. owó mi dà. chadu mi dà chadu mi dà chá. owó mi dà. ìjẹ̀bú. owó mi dà. àwọn ti jẹ fún kú. owó mi dà. owó mi rà. tọ́lú ah, mi rà ọ̀jọ̀ ọ̀tọ́lú mi rà. owó mi rà. kúrẹ́ náà ló máa dà fún mi. wàhálà wàhálà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ń kọ ọ̀pá ló ṣẹlẹ̀ ó ń kọ ọ̀pá yàgbá ikú yàgbá ikú kí ló ṣẹlẹ̀. Where is my money? Where is my money? Where is my money? Hey hey hey hey hey ẹjọ hey ẹjọ ẹjọ ẹjọ ẹjọ kí ẹ bí ìṣe bẹ́ẹ̀ mọ̀. ọmọ náà wà lórí ẹ̀. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. jókòó síbẹ̀. ẹ jókòó síbẹ̀. reason tí o fi fún ẹni ẹlẹ́ni má jẹ̀bi jẹ. èṣù right ẹ torí tí nǹkan bá ti ṣẹlẹ̀ èṣù làwọn èèyàn máa ń parọ́ mú jẹ́ ń bí ẹ ǹjẹ́ ìwọ tiẹ̀ mọ̀ yìí pé owó tí o pín káàkiri owó tiẹ̀ ni. wo mi. bẹ́ẹ̀ ni nítorí pẹ́ńtẹ́ fún májèlé jẹ ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ. gbọ́n mi olùgbọ́n mi ni. ọ̀bọ̀ ọ̀dà ni ju ẹ ti lọ léra mi ni a ò fọ́ ẹ má dá lóhùn ṣe rí ilé ayé ọ́fíìsà ó fẹ́ kẹ́ dàgbà kankan o téèyàn ò bá ṣọ́ra kí ẹ má fi ọwọ́ rẹ̀ tìrì ara ẹ̀ dànù ẹ máa ọmọdé yìí màmá ẹ̀ ìyáálé ni mọ́mí tèmi jẹ́ sí èmi ti wà London tipẹ́ ìgbà tí mo dé ni mo béèrè ẹ̀rọ àti mbáràbúrò mi ìyá ń jẹ́ gan o pé in fact ìyá ń rùn lára ẹ̀ ni ah lábúrò tèmi bí mo ṣe àárín ìwọ́n mílíọ̀nù náírà ni ẹ̀. wọ́rà pọ̀ tó yẹn. ìlú tó wà mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ nígbà tí mo wá ń wálu yẹn kiri mi ò mọ̀ kó ti kúrò bẹ́ẹ̀ ó ní mo tún pàdé o tí mo ní kò jọ mo fẹ́ lọ lù báyìí òun ló gbà mí sílé òun náà gbogbo ẹ̀ náà tó máa rẹ́yìn poison sínú oúnjẹ fún mi tí ò bá ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ security. tí èèyàn bá ń gbàdúrà yìí pé kò ń pàdé aláàánú ó yẹ kó fi inú rere àti ìwà rere kó fi pẹ̀lú ẹ̀ you see your life. Ah! àjẹ̀dúrà mi ti gbà tipẹ́tipẹ́ mi fúnra mi hàn ni mo tọra mi di di ẹ̀ kó kúrò mo á fi sẹ̀ mo fi ń dà fún dúrà ẹ̀ bá ẹ̀ rú wómi wómi náà ni gbogbo yín wá ṣe yàmà yàmà wómi wómi wómi ah wómi. ẹ ọ yẹ fún ẹni ọba kan tó. ọgá ọlọ́pàá. ẹ jọ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jọ ẹ jẹ́ ìdánwò sí yanjú náà ẹ jẹ́ kí n máa lọ ẹ̀gbọ́n ẹsẹ ìlú fa ọ. lọ síbo. bí máa lọ́dọ̀ bá fún bí ra. nbọ nbọ nbọ lọ. ẹ sà ẹ sì sà ẹ wọ ara tèmi ò gbára ẹ jẹ́ kí wọn lọ fẹsẹ̀ létọ. orí ilé la máa fi tọ. ẹ jọ ọgọ ọlọ́pàá ẹ bá mi tètè àárẹ̀ yẹ̀wọ̀n fún wọn kíákíá kẹ́ni bọ́dì máa sọ pé ó fẹ́ lo agbára kankan o. ìyẹn ti di dandan monday tí a máa mú yìí ẹ máa pàdé nǹkan. ẹ dákun ṣé wípé ẹ̀wọ̀n ti yá báyìí. Oh, straight. ṣé ah, ẹ rí ìdílé ni pé èmi